ó yẹ kí n sọ fún pé if your wife is wearing hijab if your wife is wearing hijab make sure you pay salary to them it's extra work if your wife is wearing hijab like this your wife is wearing hijab <laughs> make sure you pay salary ṣe ló ń mú mi ṣe ló ń mú mi ẹ gbà mí o ẹ gbà mí o if your wife is wearing hijab make sure you pay salary o make sure you pay your wife salary for wearing hijab it's not easy o. you see If your wife is wearing hijab, do you hear me? It's not easy to wear hijab bro. And I remember, you see, uh-uh, Tolu, look at this girl. Who they? bend? Who they bend kọjá kò fẹ́ kó rójú o? Ẹ gbà if your wife is wearing hijab i'm telling you make sure orúkọ you pay salary if your wife is wearing hijab make sure you pay money Oh, it's not easy Oh, even the one i put in my head if somebody is not careful o. Oh, tóru bá mú and again to be sincere if your wife is wearing hijab ṣé o ti yé yín if you are wearing hijab iṣẹ́ gidi làwọn èèyàn ṣe o I tell you so somebody wearing hijab like Dubai you know Dubai people those ladies you know they put on bikini skirts no they lie they don't wear skirt they wear trousers you know skinny ones you know èyí tó máa hate tó my hip. gbogbo hit wọn that they always put on the one that's going to show their hips. do you understand so wọ́n wá gbé kinní yẹn sí àbáyà ó lórúkọ tó máa ń pẹ ó dà pé tọkùnrin làbáyà ṣé ti yé wọ́n á gbé sí i àbáyẹ ilé tí mo ti eléyìí tiẹ̀ tún tóbi ìyẹn ó ní nǹkan tó máa tún ṣe fún yín tó yẹ pé kò ní ní gbogbo kinní lẹ́yìn eléyìí ẹ ti ọ̀nà sáà báyìí orun mọ̀ yìí o. ó ga o. you know. ṣé wọ́n máa gbé sórí ó dà pé wọ́n máa gbé sórí báyìí ni ó dà pé wọ́n máa gbé sórí báyìí ni ṣé ti yé láìpẹ́ báyìí ni yes abi is it not like this like this ẹ̀hẹ́ agbésórí báyìí ṣe ti yé but just imagine wọ́n àwọn ladies tí mo dẹ̀ ń sọ yìí wọ́n máa tún make up they will make up they do make up you understand me they will do make up but má jẹ́ ntàn yín abájọ they always buy they have a lot of perfume o so if any obìnrin bá ń wọ ìjáàbù báyìí especially tó bá lọ jẹ́ ní ẹ̀ ṣé mo pé lè sìn ẹ̀ tún bójú o. àwọn míì máa tún bojú wọn o wọn ò gúdọ̀ rí ó ti yé bẹ́ẹ̀ yẹn ọ̀gúdọ̀ rí orú máa bẹ́ẹ̀ mú àwọn èèyàn pa o iṣẹ́ gidi lẹ́ ń ṣe mo ṣe mọ̀ ni ẹ̀yin ìyàwó alájí ẹ̀yin tí ẹ máa ń borí ṣó ti ẹ̀yin iṣẹ́ gidi lẹ́ ń ṣe inú mi súnmọ́ tì abẹ́ mi kàrí múvà ṣé màá gbélé ó dẹ̀ ah ó dẹ̀ fáyìn o jẹ́ fi sí bọ̀tọ̀ ó wúwo àmì kò wúwo bọ̀tọ̀ orú mú ó ti yẹ ilé yẹn so tí èèyàn bá fẹ́ wọ ilé èyí tó bá wo pẹ̀ tó bá yẹ pé pẹ̀fín mẹ́ta ló máa ń wọ̀ you understand tó yẹ pé you always put on two perfume or three perfume you have to increase it to six you understand me because irọ́ ò dá o kò sí anybody tí ó bá tó oorun bá oorun bá mú jù ó lè máa ṣe ó ti yẹ ilé yẹn so you have to put on nice perfume So ti yé ọ̀tọ̀lé tó máa ó ti yé yín ẹ̀yà jàjàbí tó máa ibi ìbà ibi ọrùn mi yẹn èmi tó pé mi ò ń fẹ́ anything lórí mi <laughs> láti ìgbà tó ti pẹ́ ṣe ló dẹ̀ pé wọn ò ní dí ẹyin ní pàkọ́ mi <laughs> ó dẹ̀ pé wọ́n dí ẹyin ní pàkọ́ àwọn ọ̀tá mi ni so ti yé yín ẹ̀yẹ so iṣẹ́ gidi ni ẹ̀ ń ṣe ó yẹ kí àwọn obìnrin tí àti àwọn tó jẹ́ pé wọ́n wá ṣe nítorí nítorí gbàgbọ́ you are doing a great job so love you Thank you so much. So I will be even if I want to go to church and preach now, I can wear uh, ṣòkòtò like this. Although you know what, iyì bẹ̀ ni pé it will cover your shame for your husband alone. Your husband alone is going to see your shame. A time when other people will be seeing your shame and they be admiring you, that your husband will be getting angry. He just cover it for them. You understand me? Hey, you have control it will cover you don't have contour it will cover you okay but iṣẹ́ gidi ni wọ́n ṣe okay iṣẹ́ gidi tó bá yí kó nìkan náà kàn máa wọ̀ ọ́ sìn is another thing but despite that no. ah okay bóyá ṣọ́ọ̀ṣì tí mo wọ̀ sẹ́sẹ̀ torí mo fẹ́ drive tí n bá wọ ṣọ́ọ̀ṣì ó máa jẹ́ kẹ́sẹ̀ mi ẹsẹ̀ ẹgbẹ́ ẹsẹ̀ èèyàn máa dúdú á máa dọ̀tí á máa gan lẹ́gbẹ̀ẹ́ ẹsẹ̀ ṣé ti yé so bóyá òun ni mi ò fẹ́ fi ẹsẹ̀ mi o àti bí orí mi i don't want anything like àti gèlè gan tí n bá you know ah, ti sú ẹ ti sú ẹ happy friday ọjọ́ tí mo ti ń rìn láyé mi ṣé ti yé o oh, mo ṣe ẹ fídíò ọmọ mi kan ó ti pẹ́ kò tí pẹ́ náà tí ó kàn wọ àwọn aṣọ tí a máa ń tà yìí mo fẹsẹ̀ gbábẹ̀ yẹn ah, god i'll be okay ìdálẹ́ gbogbo fí fọ́tò mi nǹkan tí ẹnìkan ṣe mẹ́sìn ẹnìkan ti ya fọ́tò mi ò ti gbé lọ mi ló fítà ń sìn o ẹ lédi bọ̀bọ̀ yìí ó ya fọ́tò mi ó ṣe fídíò kan pẹ̀lú mi ó dẹ̀ ya fọ́tò mi ẹ ẹni tí mánéjà bọ́ọ̀ì tó fi mọ́tò tó fi mọ́tò yẹn gba tíkẹ́ẹ̀tì mo fẹ́ sọ nǹkan kan tí ẹnìkan ṣe fún mi mi ò tí ì dárúkọ ẹni ẹni fún burúkú rí ọdún àfọ̀giving person I have three people àwọn èèyàn tó bá ṣe dáadáa ṣó ti yé you talk about them now but eléyìí nínú haúsá mélòó ni mo ti bá dòwò pọ̀ dáadáa láyé wọ́n ti pọ̀ ya nígbà tí mo wà kékeré like but àwọn tí mo nígbà tí mo dàgbà yìí tí mo máa ń bá ṣe bóyá a ṣe afẹ́ṣẹ́wó ṣètò understand so ní nineteen nine i mean ní two thousand and ten ní ilé ìṣẹ̀lẹ̀ two thousand and ten ìgbà yẹn mi tí ì ṣe promotion but eléyìí ẹni tó ṣe ẹ má bínú o ẹni tó bá ti tabá mi ò ṣe mi ò ṣe racist but ìkíni yẹn happen to be the person happen to mi ò tí ì sọ̀rọ̀ ẹni yẹn gan ní burúkú rí I always praise them but lẹ́yìn mo fẹ́ sọ haúsá kan tí mo bá dòwò pọ̀ ìyá tí ó jà ìpò ṣẹ̀mí rí ṣe ti yẹn yẹn tí ó jà ìpò ṣẹ̀mí rí òun fúnra rẹ̀ dẹ̀ ló wá padà ṣàlàyé nǹkan tó ní kan ṣe fóun that was two thousand and ten mo kó mọ́tò kan wá sí nàìjíríà nígbà tí two thousand and ten mo sọ pé mo fẹ́ padà sí business ká that is um, toyota aya àwọn mọ́tò ni mo ní mo fẹ́ padà wá sí rẹ̀ two thousand and ten mo wá kó mọ́tò how many ten no ten kọ́ o four container ṣá i think how many cars ló wà nínú container yẹn forty feet mélòó i just mo ṣàkó àwọn mọ́tò yẹn wá the car wọ́n pọ̀ um, uh, toyota yas mélòó toyota yas but nǹkan tí mo fẹ́ sọ rèé àwọn tó ṣe léyìí fún mi àwọn tí máa ń respect ni wọ́n ṣe ni wọ́n dẹ̀ kọ́ sa hausa yẹn láti ṣe fún mi kẹlẹ̀ mẹ́ pé hausa mo fẹ́ sọ̀rọ̀ hausa yẹn lẹ́ẹ̀kan ó wà faithful àwọn haúsá wọ́n máa ń wà faithful we a nice ọlọ́run gbọ́ tí ẹ̀ bá kúkú nísìnyí wọ́n ní tó bá kúkú kọ́ wọn ní nǹkan but let me jẹ́ n sọ. so nígbà tí mo dé yẹn mo ti sanwó chipi mi torí tèmi mo ti ní àìdíà pé táwọn ayé bá fẹ́ mú ẹ ìwọ kó mọ́tò sí ọ̀nà lọ sí nàìjíríà sanwó shipping níbí kó má sanwó clearing kó sọ pé agent kó má bá ẹ ṣe kó wá sọ pé ìwọ wà nílùú òyìnbó kéjẹǹtì ní kó sílé a máa bẹ́ẹ̀ ṣe wọ́n máa make sure majority of them máa make sure pé òun kó délé wọ́n change story mi lọ́wọ́ so every time tí bá ti kó ọjà mi sọ́nà màá make sure pé mo lè san owó màá ti make sure pé ọjà tí mo kó sọ́nà yìí mo lè san owó gbígbé mo dẹ̀ lè san owó gbígbà so mo ti gbà kò sẹ́nì kankan tó máa máa ná mọ́tò mi ní iye tí ò dáa. wọ́n ní mi rèé ẹ mọ̀ mi ìfẹ́ jáde ń sìn torí pé mo rí pọ́mọ yẹn mo ní rapport pẹ̀lú ọmọ kékeré kan ń sìn dáàtọ̀ ọmọ tí ó bá mi tó ta tó jẹ́ mánéjà tó mà ní ṣáàjì mọ́tò tí mo ra yẹn tó ra mọ́tò tèmi náà ṣó ti yẹ yín wọ́n sẹ̀dí tíkẹ̀tì mi mo kàn fẹ́ sáré bẹ fún yín ni ò sórí ẹ̀ tẹ bá rí tán bá ṣẹ́ẹ̀kì píchọ̀ mi fún yín nílé àbí níbi kọ̀ọ̀kan torí àwọn kan máa ń ṣọ́ mi kiri láti mọ situation of things kí ló dé tí mi ò jáde wọ́n ní kan screenshot ó mú mọ́ pé screenshot fídíò mi lẹ́ẹ̀kan i know it bọ̀ kò ṣe kankan bọ̀ tẹ́ bá ti screenshot face mi ẹ má bàjẹ́ bí mi ṣe rí náà rè é ti in fact mo ṣe rí rè mo fẹ́ máa jáde náà ni pé tí n bá ti dénú mọ́tò bá tiẹ̀ ya fọ́tò báyìí mo dẹ̀ lè fi ya fọ́tò náà mo lè gbé wọnú mọ́tò náà báyìí because màá tọ́ èsì kò ní orú òní mú mi púpọ̀ nínú mọ́tò so ó jẹ́ máa sọ̀rọ̀ mi lọ mo kàn sáré bẹ́yẹn fún yín that's not the part of the story but i'm just telling you that somebody have taken my picture ṣé ti yẹ yín bẹ́ẹ̀ i know that the boy take my picture he did video call with me when i was calling him you know so eh, as i was saying no this boy i mean we need this boy getting to nigeria eh, i sent the paper to one of my boss i will mention the person's name Balo that day i sent the bill of landing to Balo i tell this story before o oh. Eh. But now I want to tell you part of one story that I just took concern Hausa man. And that's how I got to know this Hausa man for the first time. Do you understand? And it's olórí àwọn aṣẹ́wó tó máa ń ṣẹ́wó níjẹ̀bú òde. I don't know the situation of things now, but I know that <laughs> wọ́n dì pẹ̀lẹ́ àwọn ará ìjẹ̀bú wọ́n dì pẹ̀lẹ́ nígbà tí kéwọ́n dé jẹ̀bú òde. Ẹ má bínú kéwọ́n. Mm. So this person getting to Nigeria, they now say, ah, this uh, eh, hair eh, that the money will increase, so oh, you know. That's one thing about this Nigeria. They will tell you to pay money today, you pay it. When they get to Nigeria, they say, eh. So gbogbo mọ́tò tó wà lọ́nà yẹ ìyàwó rà ẹ tí lọ sí kinní kan ṣó ti yé so how to cut you short ni wọ́n máa wá ìjẹ̀bú náà ni mo fẹ́ sọ eléyìí lónìí so wọ́n ṣàfùnmi ní agent òun ni ó máa gba mọ́tò ìgbà tí mọ́tò ti dé nàìjíríà èmi wá kúrò ní mo lọ ra mọ́tò Dubai mo ti ra mọ́tò yẹn tó fi ṣiṣẹ́ so mo wá kúrò ní mo ti padà sí South Africa báyìí mi tí ì base gangan ní Dubai mo kàn ń lọ sí Dubai lọ ra mọ́tò kí n ti wá base síbẹ̀ torí ngbà tí má dẹ̀ base yẹn anytime I'm traveling to Dubai I go with my daughter everybody and anytime tí bá ti lọ pẹ̀lú daughter mi yẹn she will miss school tó bá ṣe jẹ́ pé jealousy lóyìn lọ she miss school so that's why I now believe that oh let me stay in Dubai I it, that will not affect my daughter again going to school anytime I want to travel for one week we we out of school for one week you know that's I'm just telling you today so and um, that's mo ti sorry now so and uh, this person now said to me nígbà tí mọ́tò délé mo wá ń bọ̀ ní I prepare all of us came to Nigeria then o oh. gbogbo àwọn ọmọ tó wé lọ́dọ̀ mi náà a fẹ́ lọ ṣọlidé Nigeria. Tosi came, Shola came. I was there. Adebukola, the father of Sarah, rest in peace. All those things. So getting to Nigeria, now we are expecting because already they will tell us ọjọ́ tó ti dé Saturday ti dé kò yẹ kó ju a week lọ tí mọ́tò máa fi jáde torí ẹ ti sọ gbogbo owó àti everything. So ńgbà tó ṣàdé Nàìjíríà wọ́n bá sọ pé kìnìkan kìnìkan owó yẹn wá lé ìgbádá la bá ń lọ wọ́n bá ṣà ń dààmú wa just like torí ẹ̀ tó bá wà nílò òyìnbó àbí tó bá lọ́kọ tó strong tó lọ́kọ tó strong ó lè pọ̀ gan ẹ̀ṣẹ̀ ní àárín ilẹ̀ Yorùbá yẹn tó bá ráwọn kan tó bá ní wọ́n gbórí sókè tán náà ń ṣòwò wọ́n ń jèrè alágbára ló ń jẹun ta wọn i'm telling you ní Yorùbá land yẹn àṣàyà ní Èkó mọ́jẹ̀bú but bọ̀tẹ́lẹ̀ Ìjẹ̀bú ni so but tó wá di problem wọn sọ pé we need more money o lálẹ́ ọjọ́ yẹn ní wọ́n bá sọ fẹ́ ti pé i need more money more money kẹ̀dẹ̀rẹ̀ ṣe mọ̀ pé gbogbo owó tí mo fi owó ti wà ṣe mọ̀ pé tó bá ní èlọ́tọ̀fọ ọjà tó kọ̀ńténà mélòó ẹrù tó pọ̀ bẹ́yẹ tó wọlé tí wọn náà dẹ́ iṣẹ́ ti understand gbogbo ilé dẹ̀ ti ẹ ti understand wọ́n wá sọ pé wọ́n ní ìdí more money ẹ̀tí àti bíi ti other story yẹn náà ni tí mo sọ ìjẹ̀bú náà ni gbogbo àwọn tó ń ṣe kiri so wọ́n ní wọ́n ní ìdí other money mọ́ ah, kí ni máa ṣe o mo wá sọ fún Mr. Balu bọ̀dẹ̀ yín ẹsẹ̀ pé kíní kan kíní kan ẹ̀yin tá a bá tiẹ̀ gbọ́jà débà sí kíní ẹ máa tiẹ̀ ṣe kíní kan sí kò sówó lẹ́ni o kíní kan kíní kan ní ìwà yìí ẹni tó máa rìsíìvù kọ̀ńténà wọ̀nyẹn orúkọ ẹ̀ ni mo fi sí orúkọ Balu mo fi sí mo máa rìsíìvù ẹ̀ gbà tó ṣàn sọ fún mi ẹ kò sówó lẹ̀ kí lọ wówó ni o torí wọ́n ti rí mi náà bí mo ṣe dé mo gbé àwọn gbàǹgbà tí bá fẹ́ lo gold mi ò lo gẹ́ẹ̀lì tó máa lo ṣéènì máa lo ṣéènì tó góòlù tó heavy lórí English mo máa ń wọ bad aṣọ bí short skirt eh? mo gbé góòlù yẹn sọ́rùn ẹ máa gbọ́ ọ góòlù ńlá in fact nígbà yẹn o òun ló dàbí pé òun ló heavy jù nínú góòlù mi góòlù tí mò sọ yìí ó heavy pẹ̀lú tọwọ́ toruka àti bangles yarí nẹ̀ very heavy wọ́n wá ní kò ní sí pé òun ò lówó torí ńgbà yẹn tán ti wò ó tán ti máa bèèrè lọ́wọ́ ẹ̀ á góòlù ẹ̀ tó bá ti sọ pé tó bá ti wọ góòlù tó bá ti wà lẹ́gbẹ̀ẹ́ àwọn frosta tó bá ní góòlù níwá ní pàǹdà ló wọ̀ ṣó ti yé yín but èmi ò ní mọ̀ wá kàn wọ́n tó bá bèèrè kan lọ́wọ́ ẹ̀ wá fẹ́ sọ tòótọ́ wọn kì í finú wọn àwọn èèyàn tó bá jólè wà ti kà wọn finú wọn wọn. so wọ́n ṣàrí pé gbogbo nǹkan ó dẹ̀ apart from góòlù yẹn bọ̀ mo tún ní àwọn other goal àwọn ojú ẹ̀rì tí wọ́n máa fi wọ́lẹ̀ oríṣiríṣi mi ò ń wọ ẹbu mi ò ń wọ nǹkan tí ò yẹ ti understand <laughs> wọ́n ṣe sọ fún mi ó ní à ẹ kí n lọ sọ́dọ̀ àwọn ṣe mímí náà ṣe mo tún ní ẹlòmíì tí àwọn ọ̀gá mi pọ̀ náà ń bá lọ sọ́dọ̀ sàwọn sagúdù pé mo fẹ́ gba mọ́tò torí wọ́n ti wá tún hóòdù mọ́tò yẹn kì í ṣe ti kì í ṣe ti k1 tí mo sọ yẹn o kì í ṣe tàwọn ti abarọ tí mo sọ o eléyìí 2010 eléyìí ìṣẹ̀lẹ̀ ò ti àwọn k1 yẹn kdog ṣẹlẹ̀ ní two thousand and ṣé eleven àbí twelve yẹ eléyìí two thousand and ten ni tó involve tó jẹ́ kí involve tó jẹ́ pèmí àti haúsá kan ká fẹ́ ta sírí kó fẹ́ ẹ máa gbọ́ o so mo wá lọ ó wá ní kí n lọ sọ́dọ̀ sàmọ́sá ìjọ sàmọ́sá gúdù náà ọ̀gá mi ni kí n lọ sọ́dọ̀ ẹ̀ náà kìnnì kan kìnnì kan ìgbà tó ń sọ pé kí n ralẹ̀ mi ìralẹ̀ ń bẹ̀ mo lọ ń pe àwọn kan kó bá mi ralẹ̀ lọ́dọ̀ sàmọ́sá gúdù so mo bá dẹ̀ sọ fún Sàámú Sango-Dù náà pé àwọn mọ́tò kọ̀ǹtẹ́nà normally kò yẹ kí n sọ fún ọ torí kò sẹ́ni tó máa ń fẹ́ kó ṣoríire àwọn ni wọ́n ti fẹ́ẹ́ gbé gbogbo àwọn oní mọ́tò Ìjẹ̀bú Òde nígbà yẹn yes Sàámú Sango-Dù ló fẹ́ gbé gbogbo àwọn onímọ́tò Ìjẹ̀bú Òde nígbà yẹn so mo bá sọ fún Sàámú Sango-Dù ló bá ní à nísìnyí kò sówó lẹ̀ ṣùgbọ́n nísìnyí nǹkan tó máa ṣe fún mi ni pé ó níbi táwọn náà máa ti ń gbowó lọ́dọ̀ haúsá máa kàn fi èlé sí ni tí bá ti gba mọ́tò jáde bí mo ṣe mọ haúsá yẹn nìyẹn òun ló lórí àwọn tó ń ṣẹ́wó ní ìjẹ̀bú òde níjọ́ náà mo bá tẹ̀lé kémi àti bàbá ọmọ mi má rìn mọ́ àjọ kẹsẹ̀ lẹ́sẹ̀ la bá lọ bàbá débẹ̀ má mo nídìí owó pé mo fẹ́ gba àwọn nǹkan báyìí nǹkan báyìí ó ti wà ń bẹ̀ yẹn sí adẹ̀ ti sanwó tán wọ́n tún ló máa lé owó wọn ò yé lé o nígbà tán dẹ̀ tí ló lé yẹn tán ti rí wa tí bá yẹ pé mo ti mọ̀ ni ká jẹ́ kán gba mọ́tò yẹn jáde kó tó di gba dé ọgbọ́n ṣe rí ẹ wọ́n ti bí nípo máa dí àwọn iṣẹ́ mi lọ́wọ́ so they want to cause you problem àwọn iṣẹ́ dílà lélẹ̀ náà eléyẹ tó bẹ samosa gudu wà ń bẹ o mo ní nọ́mbà bọ̀dá kí mo lọ́wọ́ ẹ̀gbọ́n síndodo àbúrò bàbá síndodo yẹn àbúrò bàbá ẹ̀ ni ṣé ti yé ah ìjẹ̀bú máa ń ba yéèyàn jẹ́ o anyway so babade ó bá dẹ̀ gbé mi star sórí mo gbé mọ́tò òun náà gbé tí wọ́n dẹ̀ gbé mi lọ sọ́dọ̀ wọ́n dẹ̀ lọ sí ibi táwọn haúsá máa ń wà yẹn máa yẹn wọ́n sanra báyìí wọ́n dúdú wọ́n dẹ̀ ní nǹkankan báyìí báyìí náà wá ní kán wọlé wá ní mo ní kí ló ṣẹlẹ̀ àwọn ọmọdé gbogbo ìwé mọ́tò yẹn àti gbogbo ẹ̀ pé ó ti dé sèkó a ti sanwó bọ̀ wọ́n ti sọ pé wọ́n nídìí ìníkan kìnìkan wọn rán láwọn nídìí collectors our beautiful mother thank you wọn láwọn nídìí collectors mo ní èmi tẹ̀ wò pé mọ́tò tí mò ń lò evening ma'am thank you so much ọmọlára so èmi dẹ̀ rò pé ok ẹni tó gbé mi wá yẹn ṣé mo fẹ́ purọ́ ni ìwé mọ́tò náà wọ́n mọ̀ pé mi ò purọ́ balo kì í ṣe nǹkan tó yídì tó bá ní kọ̀tínà gbogbo wọn ti mọ̀ ìṣe láti ṣe pé o purọ́ ṣe ti yé wọ́n ṣàtìláwọn ní the collectors kan tó àṣẹ wọn fẹ́ẹ́ fi system claim nínú kinní ni ọmọ ìjẹ̀bú ń jalè jù ẹ má bínú. Hmm. nọ́bà ní pé wọ́n fẹ́ collectors o ṣé ọmọ tí wọ́n bá fẹ́ gba one thousand wọ́n máa gba collectors tó jẹ́ bíi five thousand ṣó ti yẹ yín èló ni owó tí mo nídìí jọ yẹn èló ló jẹ́ ní dọ́là o èló ló jẹ́ ní dọ́là o èló ló jẹ́ ní dọ́là o owó tán fún mi jọ yẹn kò pọ̀ rárá it's not eighteen kì í ṣe nǹkan tó pọ̀ like bíi ten thousand dollar no tóra ti san gbogbo bill of ìwé wa bọ̀ wọ́n kàn lówó kan lé sí i ṣàmùgbọ́n gbọ́dọ̀ fowó sí i káwa bá lè káwọn ba lè rówó káwa ba lè ṣọ́ọ̀tì you know that's the game they used to play hanky panky game. bọ̀dẹ̀ ní òkè wọ́n wá ní ijọ́ mélòó ni máa fi mu wá mo ní di múmẹ̀tì pé kò lè pẹ́ ẹ̀ tó máa ti gbé mọ́tò yẹn jáde sí àwọn tó fẹ́ ra àwọn mọ́tò kan nínú ẹ̀ ó ti dúró irú àwọn Toyota Yaris yẹn hot cake ni pípù tó àwọn tó ti kówó wọn dání in fact ńgbà yẹn gan-an tí ìbá jẹ́ pé wọ́n fẹ́ ṣèkà fún mi àti bàló àti bàló àti sámọ́ àti sàmọ́ sàngúdù o ó yẹ kí ẹni tó fẹ́ ra mọ́tò yẹn kan sọ fún mi pé òkè ìwé bílọ̀ mọ́tò yẹn lélẹ̀ lẹ́tà ẹni tó yẹ pé kò tí ì ní rí mọ́tò yẹn á máa fún mi lówó kó kàn sọ pé òkè kó mú owó wá o but wọ́n fẹ́ kí àwọn bóyá àwọn èèyàn tó dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ mi ni o bóyá wọ́n ti sọ fún wọn pé mo ní góòlù tó pọ̀ o mo ní kíríkan tó ṣe o wọ́n ṣàfẹ́ réèdì mi gbogbo gbà yẹn mi ti promote olórin Ni ẹni wá lòun ní the collaterals góòlù tó wà ní ọrùn mi báyìí heavy goal góòlù yẹn nígbà yẹn gbà tí wọ́n ta góòlù ní wọ́n kí lórúkọ ẹ̀ thirty something dollar ni mò ń sọ àbí thirty kí ni ná thirty kò tí ì pé thirty something dollar kẹ̀ two thousand and ten ṣáà tí mo yẹ tán máa ta góòlù ó ṣìp but góòlù yẹn iṣẹ́ ẹ̀ dàbí ọrùn school tí mo sọ yóò heavy Samusa Gudo dẹ̀ tí ikú Hausa yẹn náà tí ikú mi ìwọ̀n bóyá ó kú ọ̀bọ̀ wọn wà láàyè. mo wá gbé góòlù yẹn mo gbé fún wọn torí pé tí n bá lọ tí n bá fẹ́ lọ pati ni mo lè lóru nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe ti understand tí n bá fẹ́ lọ pati ni máa lóru heavy gold bẹ́ẹ̀ yẹn so mi ì tí ní ní occasion mi ì tí ní ní reasons láti lo góòlù yẹn nínú àwọn góòlù tí mo kó sí ṣe bí mo ṣe kó kiri síbi báyìí sí kò ṣe góòlù lélẹ́yìí o torí káwọn Canada government ẹ ti understand mi ní ní cause láti lo àwọn góòlù tí mo gbé sílẹ̀ bá gbé sílẹ̀ àwọn other góòlù mo ṣáà ní àwọn casual àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fi yẹrí ẹ̀ ṣáà mo bó ṣe máa rí gbà yẹn èdè oríṣiríṣi àwọn nǹkan mi ò kí ń lo àlùjọ̀nú wọ̀nyí àwọn ìnú n bá gbé fún kọ̀lẹ́tírà pé wọ́n dẹ̀ fún mi ní èlò ni wọ́n fún mi jọ́nà lọ́hùn owó tó ń fún mi góòlù yẹn á dàbí pé góòlù yẹn góòlù yẹn ó dàbí pé kó ra góòlù ní bóyá twenty thousand dollar kó wá fún ẹ one thousand dollar ṣó ti yé wọ́n ní tó bá ti di tó bá ti gbà báyìí pé tí bá ti gbà torí mi ò fẹ́ fọkàn sí pẹ́ẹ́nì kankan kó lọ fún mi because I know they like to touch anybody tán kàn máa fà ẹ́ tútùtù mo ti bá ti tí mọ́tò yẹn tó bá ti clear tó bá ti jáde I will give and I will put interest I will come and take my jewels. kò dẹ̀ pẹ́ mo ṣáà rí i pé àgbàtà dẹ̀ ṣe ọ̀rọ̀ tí mo sọ yìí kì í ṣe pé bóyá ó pòṣù kan o ṣé o mọ̀ pé tó bá gbowó tó dẹ̀ máa sọ interest àbí collateral i mean pẹ̀lú collateral ṣé o mọ̀ pé at least wọ́n á fún ẹ ní oṣù kan tó ń bá rí ẹ ní following month wọ́n á fún ẹ some days sí ọ̀rọ̀ tí mo sọ yìí kò pòṣù kan kí ni mo sọ kò pé oṣù kan torí pé gbogbo ọjọ́ ta lò ní nàìjíríà gan up lọ́jọ́ ta gba mọ́tò àti ìgbà ta fi lọ á lóṣù kan so ọjọ́ ta lọ gba kínní yẹn kò ju bíi five i mean ten days n bá padà dé ọ̀dọ̀ sàmásàn tó dùn ṣe mọ̀ pé tí n bá fẹ́ lọ gba fóònù yẹn mo dẹ̀ padà sọ́dọ̀ sàmúsàngúdù bá dẹ̀ pé ló wá ní à máa yẹn sọ nǹkan kan fún òun sí o òun ò láìkẹ́ o ìgbà tó ti wá rí pé eventually wọ́n ti release container yẹn fún mi wọ́n dẹ̀ wò pé òkè o bóyá gbogbo àwọn tó ń ta mọ́tò yẹn náà in fact àwọn Nàìjíríà this time around ó yẹ kó máa rí sí wọn bẹ́ẹ̀ ni mo sọ fún yín because àwọn míì wà tó yẹ pé torí pé àwọn mafia àwọn èèyàn máa ń ṣèkà gan mm, ẹ mọ̀ pé mo máa ń pọ́n wọn lé látijọ́ yìí mo máa ń pọ́n wọn lé mi ò sọ̀rọ̀ wọn burúkú ló bá sọ fún mi nǹkan tí aláàjì yẹn sọ fún un sí o òun ò láìkẹ́ o kó lóun ti ta góòlù mi mo kọ́kọ́ ní ta góòlù mi àbọ̀ òun ti ta òun ta góòlù mi wọ́n ta góòlù mi àṣẹ nígbà tí mo ti pa mọ́tò yẹn tí wọ́n ti rí pé wọ́n gba kọ̀ǹténà yẹn jáde tí wọ́n ti lọ wọ́n ti kó èrò lọ́sẹ̀kọ̀ wọn ogun yẹn ti wa mọ́tò yẹn dé wọ́n dẹ̀ nígbà yẹn ọ̀dọ̀ bàlóònù wọn kọ́kọ́ kó wọn sí ṣó ti yé yín tí wọ́n lòdù gbogbo ìta báyìí bàlóò àti Sunday ni ó dùn stress in peace also so níta ni wọ́n lòdù gbogbo ẹrù yẹn sí ṣó ti yé yín bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ ti lọ wo ṣé mo pé kó tó sanwó ó kàn sọ fún mi ni pé wọ́n ní wọ́n ti ta góòlù mi yéé orí mi gbóná. Emoru mọrú shitting ẹ mọrú shitting bẹ́ẹ̀ yẹn wọ́n fún mi ní kì í ṣe pé wọ́n fọwọ́ sí owó tán mi o òun ni mò ń sọ ah I feel so cheated later máa yẹn wá sọ̀rọ̀ fún mi haúsá tí mo sọ yẹn ó wá sọ̀rọ̀ fún mi òun ló wá bẹ́ mi bí wọ́n ṣe mú ọmọ mi tọ́mọ mi náà wà nínú mẹ́nìtì haúsá yẹn sọ̀rọ̀ fún mi àṣàmúṣàgùdù ó mọ̀ nípa ẹ̀ wọ́n sọ pé òkè màá ra màá ra góòlù míì ó dẹ̀ pé kí òun fẹ́ one thousand kó ń gba nǹkan twenty thousand lọ́wọ́ ẹ̀ tí wọ́n dẹ̀ sọ fún mi pé kì í ṣe pọ́ fún mi one thousand dollar àbí two thousand dollar yẹn tí mo ti pé mi ò ó kàn sọ pé wọ́n fẹ́ collector because àwọn owó kéékèèké táwọn kọ̀ọ̀kan béèrè níbi orí kọ̀ńténà yẹn tá a bá fún wọn wọ́n fẹ́ kó máa wọ demurrage ńbẹ̀ kán sì zì ẹ̀ àwọn á wà lọ rà lẹ́yìn bẹ́ẹ̀ ni ọjà táwọn ẹlòmíì ń sunkún lé lórí demorage wọ́n máa fi òmọ́mọ́ fi demorage sórí àwọn mọ́tò onímọ́tò àti aṣọ aláṣọ àti kọ̀ńténà ẹlòmíì wọ́n máa kó fáwọn ẹlòmíì tó to lẹ́kọ̀ọ́ yẹn tó ń tajà tí wọn ò kúrò nílé àwọn míì tí ò kúrò nílé rárá tó yẹ pé wọn ò ṣe wàhálà wọn ò sweat ẹ kò máa rí wọn kò máa ra kírìmù ni èyí tó bá dẹ̀ ṣe kínní kan tó bá dẹ̀ jọkùnrin á máa kọ́lé jọ wọn máa ní wọn lówó ní á máa pa àwọn èèyàn lẹ́kún àwọn big man for food ta ṣé ẹ mọ̀ pé góòlù kẹ̀dẹ̀rẹ́ tó bá ra góòlù ní ten thousand lónìí góòlù ò kì í fall lọ́jọ́ tí mo ti mọ góòlù kò ṣe pé ó fún mi lówó padà pé iye tí mo tà á rèé o kò sọ pé owó tí mo tà rèé o balance ẹ rèé o ọlọ́run Elédùmarè ń gbọ́ Sàámú Ṣàngúdù ló ní kó ṣe bẹ́ẹ̀ àtàwọn tí wọ́n tì mí síbẹ̀ náà tó ṣà ń mi mọ́ra wọn àti bàálù bẹ́ẹ̀ ni mo sọ fún yín lónìí. ara àwọn nǹkan tá a ti máa ń rí náà rèé tí àwọn èèyàn míì náà torí ẹ̀ lè má ṣe wà nínú ogun púpọ̀ ẹ̀ tẹ́ bá wà nínú ogun tí ó pọ̀ tí àwọn kan ò bá ti máa jà ẹ́ lólè náà kan ti máa gbọ́ sórí ẹ̀ pé wọ́n máa ń jà lólè ó dẹ̀ máa move on wọ́n máa ń ṣe báyìí fún ó dẹ̀ máa move on àwọn kan náà ò ní máa fẹ́ try ẹ̀ up to date ní táwọn kan máa ń sọ fúnra wọn ni pé wọ́n ṣe ṣe fún wọ́n máa lọ bẹ́yẹn wọ́n ṣe ṣe fún wọ́n máa lọ bẹ́yẹn and this has caused also a lot of problem in the society man haúsá yẹn later òun ló wá bá mi tó máa fojú sí mọ́tò fún mi òun náà máa tó máa rajà lọ́mìn náà máa fojú ó tú àṣírí fún mi wọ́n ṣe wá sọ pé wọ́n ṣe sọ fún pé kó kó ta kó sì ń kọ̀ọ̀kan ní máa ṣe. tó bá jẹ́ pé lára owó tó tà yẹn tó bá tà ní lẹ́sẹ̀ pé ten thousand dollar ni tó bá fẹ́ tà ṣe mọ̀ pé ọ̀dọ̀ ti mọ́là ó lè tàbí nine thousand or nine five tí wọ́n máa ship torí pé wọ́n máa tún tà wọ́n á tún gbé padà lọ sí Dubai àbí ìlú tó bá ti ń ta góòlù ṣó ti yé so kàn bá lè jẹ dáadáa ẹni tó rà yẹn iye tó wọ́ọ̀tì yẹn làwọn máa jọjọ pín ayọ̀ owó títí ẹ̀ adẹ̀wà iye owó tó wọ́ọ̀tì wọ́n máa jọ pín this is what people do to people ìyẹn nìkan ni máa yẹn ló wá bẹ́ mi sí àṣírí kan òun ló wá sọ fún mi ìyẹn tí ṣe àti tí Bẹ́sà Musa Gudu ṣe ṣé mọ̀ pé mọ́tò tí mo kọ́kọ́ kó wá yẹn ẹni tí sàmọ́ sango àmì àgòrò àmì lágòrò àgòrò kan síbà lóòótọ́ introduce mi sí tó ní kó máa ra mọ́tò yẹn bàbá òǹdó ọmọ bàbá òǹdó kan gbà tán bẹ̀rẹ̀ sí ń gbé lọ lóyìnbó tí wọ́n gbàgbé wá fún wọn níjẹ̀bọ́dé kó máa bá wọn gbé lọ sí lóyìnbó nígbà tí bàbá tiẹ̀ ti ń dàgbà bàbá yẹn pẹ̀lú àwọn tó kidnap ẹ̀ ìjẹ̀bú people Ijebu pipu especially Ijebode, na criminal. Àti Ijebu gbogbo. Ọmọ Ondo ni bàbá yẹn ọmọ Òkìtì pa. Wọ́n kidnap máa yẹn. In conjunction of ọmọ ẹ̀, ibi tó dé mọ́ nínú gbó lọ́lọ́hun ti rọ́mọ òun. Wọ́n de ojú ẹ̀, ojú ẹ̀ kan rọra sí ló rọ́mọ ẹ̀. Àtọjọ́ tó ti rí ọmọ ẹ̀ yẹn, ọjọ́ yẹn kò gbádùn tó fi kú wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n àbàjẹ́ ó ń ṣoògùn ṣé ẹni tó ní ṣọ́ọ̀ṣì tán ló ń ṣoògùn ní Zion ṣé ẹni tó bá ní ṣọ́ọ̀ṣì kérúgbà àti ráf kò ní ṣoògùn ìyẹn náà bẹ̀rẹ̀ sí gbé kiri àwọn tó ń ṣoògùn tó jẹ́ pé ògùn ìlú Ògùn state ni wọ́n wà ògùn náà fi dá ìṣẹ́ wọn wọ́n á tún máa complain pé ó ṣoògùn ṣé mọ̀ pé mọ́tò yẹn tí wọ́n ní kẹ́mi lọ ya owó lọ́dọ̀ àfà yẹn àmì ìlàlá ọ̀dọ̀ haúsá yẹn ká lè san balance kéékèèké tó kù wọ́n lówó yẹn lọ́wọ́ o àwọn máa jèrè lórí ẹ̀ o mọ́tò tí mo kó wá nígbà yẹn mọ́tò wọ̀nyẹn bá wọ́n one point eight wá ìyẹn Toyota Yasin wọ́n one point eight nígbà yẹn dàbí ara mọ́tò bíyá seven seven thousand dollar ìyẹn old shape ńgbà yẹn ó depend grade by grade old shape Toyota Yasin owó gbígbé container àti owó clearing àti gbogbo owó wọ̀nyí tí wọ́n ti ti lówó lé gbogbo ẹ̀yẹ ẹ̀rọ pórí ẹ̀ náà lè máa ṣe lé mọ́tò yẹn bá wọ́n one point eight wá nígbà tá a calculate owó sí gbogbo mọ́tò yẹn àti orders tó kù àwọn ẹ̀mí pórí owó tá a clear yẹn àti ojú àbí la máa calculate sí balo wa sọ fún mi pé òun kò lọ sí Ondo state o i mean ipe gbà tó òun kò dé. De òun ló wà kó wá jẹ́ kí n rí kọ́sítọ́mà tó fẹ́ ra àwọn mọ́tò yẹn ó wá ní pé ó pe àwọn ọmọọṣẹ́ ìkan kẹ́hìndé kọ́ ni bọ́ọ̀ yẹn àti àwọn kan ṣàní kan kó lọ gbà tó wá dé ó dẹ̀ ti mọ̀ pé ṣe mọ̀ pé nísìnyí mọ́tò yẹn náà ni ó lè tètè tajà ló lè tètè wá a ní Toyota a ní àwọn oríṣiríṣi mọ́tò ṣàlówà ń bẹ̀ Toyota àti other cars you know ló bá tún ó ti mọ gbogbo ẹ̀ mo fi rìsíìtì owó tí mo fi rà wọ́n gbogbo mọ́tò yẹn with receipt ló fi wọ́n ló bá ní ẹ wọ́n sọ pé kiri kan o kiri gbádà o kò tó bá bá aṣáṣo meanwhile mọ́tò yẹn táwa bá gbé fún wọn ní one point eight kiri kan kiri kan tó máa sanwó yẹn three million plus náà ń gbé fún wọn ní solomons wọ́n máa fi one point four sí fún àwọn èèyàn ọdún wọn ò ní sanwó tán fún wọn lẹ́ẹ̀kan ẹni yẹn kẹ̀dẹ̀dẹ̀ máa san deposit tó bá fẹ́ ra mọ́tò three million wọ́n lè ní kó lọ one point two wa tó bá ra mọ́tò ní one point two ní wọ́n bá mú one point two sílẹ̀ bóyá wọn ra mọ́tò ní one point two ṣe máa pé six hundred lókùn kan san tán but wọ́n máa wọ́ọ̀kì wọ́n máa níye báyìí báyìí ní installment yẹn máa jẹ́ at the end of everything tó bá máa san owó yẹn tán wọ́n máa san bíi three million plus. so hausa yẹn wá sọ kọ́kọ́ fún mi ní ọjọ́ yẹn nígbà tí inú wa bí mi gan gbà tó tó wá sọ fún mi pé tí bá fẹ́ ṣe owó mo fẹ́ ṣe owó wọn ní ọ̀dọ́ ẹ̀ náà nìkan náà nìyí òun ló dáa jù tí wọ́n bá lọ sọ́dọ̀ àwọn ọmọọṣẹ́ wọn máa tún fowó sí nǹkan bẹ́ẹ̀ inú ṣáà ń bí mi gbogbo kíni ẹ̀ ṣì ń bí mi ni mo wá ní nǹkan bábàá ló ṣe fún mi nǹkan báyìí létọ̀ wá sọ fún mi bọ́n ṣe ní kó ṣe òun ló wá padà tú fún mi àwọn Yorùbá méjèèjì yẹn àwọn ló ṣe òun ló wá link mi tí mo wá fi forgive ẹ̀ tó wá sọ pé ìtọ́nà kó ṣe òun ló wá jẹ́ kí n mọ bàbá Ondo yẹn gangan fúnra ẹ̀ ṣóun ló jẹ́ kí n mọ bàbá Ondo náà ẹ̀dùn ọ̀nà báwo ni mo ṣe mọ bàbá òǹdó ṣé mo gbogbo àti akọ́kọ́ ń kó mọ́tò wá agolo ló máa mì bàálù ló máa connect pẹ̀lú ẹnu yẹn òun náà ni ó wá òun ló máa ń ṣẹ́wó fún bàbá òǹdó yẹn ó wá ní à òun ní kọ́sítọ́mà kan wọ́n á ṣàṣàlàyé fún ó wá ṣàlàyé fún mi bọ́n ṣe ní kò ń ṣe ẹ ti understand ó bẹ́ mi sí everything àwọn méjèèjì ọkùnrin yẹn àwọn ló nǹkan tó ń ṣe ó wá ní pé tí n bá fẹ́ mọ òótọ́ ọ̀rọ̀ kan ó béèrè lọ́wọ́ mi èló ni mo ta àwọn mọ́tò yẹn mú ní shortage mà ni wọ́n mà nà sí tí mo dẹ̀ ti surprise ẹ̀ kí n tó kúrò lọ́hùn ẹ mo ń sọ fún bàló bàtó mo tún béèrè lọ bàló bàló mọ́tò wo ló ń mú fún lọ́jà nsìn tá a bá fẹ́ ra mọ́tò mo fẹ́ bẹ̀rẹ̀ business mi padà òun ló fún mi list àwọn mọ́tò tí máa rà in fact ó ní tí n bá rí mọ́tò ilé wa dárúkọ pé tí n bá rí Toyota Yaris ó ní wọ́n máa rò lọ́kàn wọn bí ìpè mi òṣogbo owó ni àwọn ọmọ Yíbò o àwọn Ondo state o àwọn gbogbo wọn yẹn ń gbà yẹn náà fi ń ṣe campaign wọ́n wá láì kó ṣèpù gan ju ní ṣèpù lọ tó jẹ́ ọmọ yẹn òun ló wá ní ó wá pe bàbá Ondo kó má pe bàbá Ondo mọ́ sí ó wá pe bàbá Ondo ìyẹn wá ní pé bó ṣe bá sọ ó ṣàṣọ pé kinní kan kinní kan torí ó dẹ̀ pé bàbá Ondo náà fẹ́ ní connection direct pẹ̀lú mi kó má ní connection mọ́ pẹ̀lú mi nítorí pé ó mọ̀ wípé ní táwọn guys yẹn máa ń ṣe nǹkan burúkú náà máa ń ṣe ẹ mọ̀ iye tí bíbà ló fún mi jọ yẹn mọ́tò tó bá one point eight fifty wá one one point five ló fún mi nínú orí mọ́tò kọ̀ọ̀kan ó yọ three three fifty three three fifty yẹn kẹ̀dẹ̀ rẹ̀ bíi three thousand dollar each nìyẹn ní time yẹn o two thousand and ten ló bèrè lọ́wọ́ oye tó ń ṣe owó three fifty thousand is about one something one seventeen one sixteen one twenty one ten bọ́n ṣe iṣẹ́ owó nìyẹn three three fifty ni bí bàbá òǹdó ṣe sọ nìyẹn nígbà tí wọ́n báyìí wá pè mí tó wá bẹ́ mi sí nǹkan tí mo fi mọ̀ pé àwọn Hausa they are very honest wọn ò dẹ̀ ń fẹ́ downfall àwọn èèyàn bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọn ò kì í fẹ́ downfall àwọn èèyàn tí Hausa bá misbehave ẹ lọ wo yorùbá ló wà ní díẹ̀ yorùbá yẹn tó bá tún misbehave dáadáa jẹ́ pé yorùbá yẹn á tún jẹ́ ìjẹ̀bú ló wà ní díẹ̀ misbehaviors yẹn. ṣé one three fifty ló yọ ń iye tó ń ṣàlò torí gbà tó yá yẹn ṣé three fifty ló yọ ṣé ó ṣàyọ owó kan ṣá I can't remember but owó tó yọ nígbà tí bàbá òǹdó sọ mo sọ fún un nígbà tó yá tó béèrè lọ́wọ́ mi pé kí ló tèmi máa lọ ń kó mọ́tò bàbá òǹdó fúnra rẹ̀ mo nígbà tẹ mo yẹ tèmi ra mọ́tò tí mo sọ fún tẹ́rí receipt tẹ tún jẹ́ kó dúró pẹ́pẹ́pẹ́ kó tún lè lè lé dáadáa ní demorage gbogbo demorage tó máa ń gbà yẹn náà àwọn tó wà ń wọ̀fọ̀ àtàwọn tó bá ṣe kí nìyẹn náà máa jọjọ máa pín owó demorage yìí owó tó máa san tó máa calculate gbogbo àwọn custom duty wọ̀nyẹn tó máa san gbogbo owó tó máa san tẹ́pẹ́ tó bá gbà tán half of the demorage eh, custom fee náà máa san yes tó bá ti ní custom kan nínú ilé tó máa jọ pin wọn á lọ gbé arúmọjẹ sí ẹ lọ́wọ́ tó bá dẹ̀ mọ̀ mo ti rí rí náà ọjọ́ kan of recent tí mo send a venza tí mo fi sọ pé èmi láyé mi mo ta ko òṣìṣọ́ nù gbogbo mọ́tò tó wà lọ́wọ́ mi tí mo bá ní bíbá ẹgbẹ́ mo ta ní bíbá ẹni ọlọ́run gbọ́ wọ́n bá mi fa wèrè Nigerians anyway ṣá máyẹn wá ní tí n bá fẹ́ mọye tí wọ́n tàgbọ́ mi rò pé yes mo níjà yìí mo ti rò pé bóyá one fifty ni owó tó ń gbà lórí ẹ̀ gbà ẹ̀ tèmi rò nìyẹn yes wọ́n ti kọ́kọ́ ná fún mi bíi pé at least kábàlẹ̀ tètè ríta wọ́n dẹ̀ ti mọ̀ pé mo ti fi níjọ́ yẹn èmi sọ pé tó bá ṣe mọ mọ́tò tó ti bá one point eight about tí bá ta wọ́n ti bẹ̀rẹ̀ mo kọ̀ wípé òkè kí a shortage wà kó máa kọjá wà nàìjíríà ní táwọn ń tà tí wọ́n fi ń kọ́lé tí wọ́n ń kọ́ ilé ńláńláńlá tí wọ́n ń kọ́ mọ ní school wọ́n ní gáràjì wọ́n máa jẹ́ kí wọ́n tà torí gbogbo èrè ẹ̀ ni wọ́n máa jọ jókòó náà wọ́n máa jọ pín anyway ṣá lèmi rò pé one fifty bí kọ̀ọ̀kan lèmi rò pé bóyá wọ́n fi sí níjọ́ yẹn gbọ́gbà tí màá yẹn wá bá mi sọ̀rọ̀ kó má bá mi sọ̀rọ̀ mọ́ ti túrò haúsá yẹn ló wá link mi mọ́ haúsá yẹn ó wá sọ fún mi pé customer wọn ni pé in fact tóun bá nídìí any amount lónìí pé bàbá òǹdó máa gbowó fóun tó bá ti fẹ́ lówó ó máa gbé fóun kò dẹ̀ fi interest ó ṣáà bẹ̀ mí máa ní haúsá yìí ó ṣáà bẹ̀ mí ó wá sọ̀rọ̀ fún mi ó bẹ́ mi sí gbogbo tó sọ fún mi ni ò béèrè lọ́wọ́ èèyàn but tó bá dọjọ́ tí mo bá fẹ́ jẹ́ kéèyàn mọ̀ pé ó ṣe nǹkan báyìí mo dẹ̀ mọ̀ báyìí nígbà tó wá di báyìí mo máa sọ fún wọn mo confront Balo Samuel Gudu gbogbo wọn yẹn my confronted them but I let go so but gold yẹn dùn mí gan ẹ̀dẹ̀ mo rí sí ìgbà tó ní wọ́n ná mọ́tò ní one point six mo ní kó gbà wọ́n wá kó mọ́tò dé Ondo state ó wá ṣe tó wá ní ẹ̀ wọ́n tún sọ pé one point five torí pé ó ti mọ̀ pé mo fẹ́ fẹ́ nìkan náà lówó gbogbo àtọ́ fi ń tí ọ̀rọ̀ yẹn tó di ènìyàn yẹn balo nami samusa wood náà sọ pé kí bàbá yẹn kó ta góòlù bóyá ìyàwó ló máa tà fún abẹ́ni ìkọjá kan yà lè pe owó mi nǹkan tí mo lè sọ pé haúsá kan ṣe fún mi rí tó dùn mí nìyẹn haúsá yẹn wá padà rà mí padà lẹ̀ haúsá yẹn ó padà rà mí lẹ̀ lọ́wọ́ wọn ọ̀ǹtí tí mo tún wá padà kó sí ọwọ́ àwọn olórin táwọn olórin àti wàsítan tún wá padà wọnú ayé mi in fact bí mo ṣe ń dárúkọ gbogbo olórin yẹn náà gan kí ló máa fún mi ní àìdíà pé gbogbo ọjà tí máa ń sẹ̀ nígbà yẹn náà pé kì í ṣe pé wọ́n máa pín torí táwọn èèyàn bá gbowó nígboro wọn kì í wọ́n máa ń pín owó yẹn go viral bẹ́ẹ̀ ṣe wà yẹn o tó bá gbé owó kan jáde ńsìn ibi tẹ́ ẹ̀ bá rò ní wọ́n máa ń pín owó yẹn dé o àwọn tó ń ṣiṣẹ́ tó ń pín owó olówó nàìjíríà wọ́n pọ̀ o bẹ́ẹ̀ ni mo sọ fún yín haúsá yẹn òun ló wá padà fún mi nọ́mbà bàbá òǹdó bàbá òdò wá sọ fún mi pé níjọ́ ìbò ṣe bó ní ti bá ti wá sí nàìjíríà ṣé mo wà ní nàìjíríà mo ti lọ mo ti padà sí ṣé mo ti padà bí gbà ó ṣàṣọ pé kí n wá kí n kí n má wàá rí mọ́ labá dé Ondo State ìjọ yẹn kan ṣoṣo tí mo dé Òkìtìpupa ni àmì ìlú tuntun níbẹ̀ yẹn ń jẹ́ ìlú tuntun ṣé ìlú tuntun ni ẹni sàn wà ẹni sàn yes ẹni sàn mọ́tò ẹni sàn mọ́tò ẹni bá ti mọ̀ òun nìkan ló ń ta mọ́tò ní gbogbo òkìtì gbangba yẹn mi ò lè sọ other people bí àwọn kan sọpá òun nìkan ló ń ta gbogbo bẹ́ẹ̀ gbogbo àwọn politician Ondo state yẹn gbà yẹn òun ló máa ń supply wọn ní Toyota Hiace kò ṣe pé ó máa kodé ó máa kó sí inú ilé àbó máa kó sí kọ́nà ó ti ní bọ́n ṣe ń kodé báyìí ló ń kó lọ sọ́ọ́dún fíìsì àwọn gómìnà àbó wọn tó bá ti wà ń bẹ̀ ó sọ fún mi ní pé ó mu pé sáwọn bá ti ń bá torí ẹ̀ tí bá sẹ̀dẹ̀ mọ́tò kan ẹ́ tó bá ti gba ìwé bill of land báwo máa sanwó fún mi owó yẹn lè má tán o ìgbà tó wáyá ni mo ní òní mo wá sọ pé tí bá kó mọ́tò fún báyìí tó ń ti lè mọ ibi tí mo ti ń ra mọ́tò yẹn báyìí a kàn yarí ní eight hundred thousand ni mo wá sọ nígbà yẹn tí mo sọ pé mọ́tò kan tí mo ó kú eight hundred thousand bó ṣe yarí fún mi tí ò san nìyẹn iye tó ń gbà tó máa gbà lọ́wọ́ tí mo ní mo lóòdù kọ̀ńténà fún kì í ṣe kọ̀ńténà tìyẹn ní létà òun náà wá join click torí ẹ̀ mo sọ fún ẹ tó bá ti ní kó ṣe nǹkan burúkú má ṣe o torí tó bá ti ṣe báyìí wọ́n ti ní access wọ́n dẹ̀ ti ní right lórí ẹ̀ wọ́n máa ṣèkà fún ẹ àwọn ìkà tán wá ṣe fún bàbá yẹn nígbà tẹ́mi gbọ́ ṣe mọ̀ pé mi ní lè blame wọn pé wọn ò ṣèkà fún mọ́ torí pé wọ́n ti jẹ́ kóun náà lọ agree tó wáyé pé ńgbà yẹn tó bá sọ pé wọ́n fẹ́ gba eight hundred thousand lórí mọ́tò tí ò ń ṣe titi wọn tó bá yarí tó sọ pé àwọn kan wà o wọ́n máa ní owó kíní kan ni o kó tiẹ̀ bẹ́mi sí kó sọ pé máa bá wọn wá nǹkan kan ṣé àmọ́ pé mi náà máa dẹrù mi dáadáa tí bá ti ń rajà tí bá rà ní five thousand máa dẹ̀ sọ pé five thousand eighty mo rà o so wọ́n lè mọ̀ pé ẹ ti understand màá lè máa fi èrè ṣe ti understand bẹ́ẹ̀ yẹn wọn ò ní máa kán máa wo gbogbo price tí mo rà kán máa wo pé èrè tó wà lórí ẹ̀ àtòjú ewé àtẹ̀rẹ̀ náà fẹ́ gbà so ti yẹ yín but Hausa yẹn ló wá link mi in fact haúsá yẹn nígbà tí mo kó mọ́tò sí gáràjì sí ibì kan tí mo ní kí ṣọlá dúró síbẹ̀ ó sọ fún mi bí ṣọlá máa ṣe gbé lọ́gba nọ́mbà lọ́wọ́ àwọn dílà nọ́mbà lọ́wọ́ gbogbo èèyàn pẹ̀lú àwọn ọ̀rẹ́ tó máa plate nọ́mbà tó máa kó mọ́tò yẹn sọ́nà tó máa kó lọ patí haúsá yẹn sọ fún mi tó tún béèrè lọ́wọ́ mi pé irú ọmọ wo ni ọmọ mi yes ó wá ń sọ àṣírí mo wá tí bá ti wá wà ní Dubai tó bá ti rajà lọ́nà òun ló máa sẹ́ẹ̀dì owó sí nako bọ̀bọ́ kan báyìí ní nako nako yẹn ló máa sẹ́ẹ̀dì owó sí Dubai fún mi ẹni àmọ́ tí wọ́n ti wá fẹ́ sẹ́ẹ̀dì láti ọ̀dọ̀ bàbá Ondo yẹn àbílẹ̀ níbọ̀ tó bá ti ra mọ́tò ọ̀dọ̀ ẹ̀ ló máa sẹ́ẹ̀dì owó sí òun ló máa sẹ́ẹ̀dì owó sí Dubai sí nako ló máa sẹ́ẹ̀dì fún mi ó wá di ẹni tó nice kò dẹ̀ ní ṣàbòsí iye tí wọ́n bá ń ṣe owó ni owó ẹ̀ ò ní dín kò ní ṣe nǹkan kan fún ẹ láti gbà yẹn but èyí tí mo fi lé àwọn èèyàn lọ́wọ́ àwọn Yorùbá wa bẹ́ẹ̀ ni nǹkan tí mo sọ yẹn mi ì lè gbàgbé góòlù yẹn láyé mi nínú yíẹ̀ two thousand and ten yẹn góòlù mi tó tóbi jù ni mo sọ yẹn kò ṣe góòlù kékeré o tí wọ́n sọ pé góòlù tóbi jù èmi àwọn tó bá mọ̀ mọ́ mọ̀ pé mo máa ń lo nǹkan tó heavy tí bá dẹ̀ fẹ́ lo gold máa use code set ni máa ń lò ọ̀tí tí àwọn olè jí ara wọn ṣé ẹ sọ kọ́kọ́ fún yín ibi táwọn boys yìí kúrò tó máa ń ṣèkàdé eléyìí ò ń ṣe ti bàló kò dẹ̀ ń ṣe ti sàmúsàgódò mo forúkọ bò wọ́n láṣẹ mo fẹ́ kẹlẹ̀ fi mo fẹ́ fi báìbù búra fún yín ni o kẹ́ bá lè mọ̀ pé mi ò kúrò mo dẹ̀ fẹ́ fi àlùkùrán náà sí. àlùkùrán rẹ̀ báìbù mi rèé ó yẹ kí n lọ ṣe kọ́nà mi mo dẹ̀ fẹ́ máa lélà létí ni but ó yẹ kí n lọ ṣe kọ́nà mi. wọ́n máa ma fún ẹ ní problem kó ba lè ta góòlù ẹ̀ wàá wá bá góòlù yẹn lọ́rùn girlfriend wọn. mi ì ní sọ ẹni tó wọ góòlù mi kan tó máa rí báyìí lọ́rùn wọn. I do buy lẹ́yìn ìgbà náà mo ra, mo ra góòlù oríṣiríṣi but o mọ̀ kó ra góòlù ní let's ten thousand tó bá ti ẹ̀ jẹ́ pé o fẹ́ tà fún Hausa ó kéré jù wá ta nine thousand or eight thousand tí ì ṣe pé bóyá price lọlẹ̀ àbí dọ́là ti lọ sílẹ̀ ó lọ sókè wá padà lọlẹ̀ dọ́là sì wa ò kí ń lọlẹ̀ látọjọ́ tí a ti bí wa sáyé táìmù ìgbà kan máa lọlẹ̀ bíi two dollar three dollar four dollar five dollar ó ti tán Do you get it? tó bá tà tó yẹ pé ìwọ ló fẹ́ tà ìkọ́wọ́ òun fẹ́ kó lé mọ́ fẹ́ kó máa dì ní. majority àwọn tó wà níjẹ̀bù yẹn má bínú sá ẹ má bínú mà ó lè ló mú tẹ bá rí mi tó lówó báyìí ó lè ló sọ́dọ̀ lówó ó lè àbí ritualist. man bàbá Ondo yẹn ìjẹ̀bú ni wọ́n ti kò láì torí ẹ mọ bọ́n ṣe kidnap ẹ̀ ńgbà tó yá ṣe mọ pé máa yẹn ìgbà tó wá ń dàgbà mo ti sọ sórí ẹ̀ rí ṣe mọ ó ní àwọn ọmọ ọmọ pé kó lọ́mọ kó wá fi àwọn ọmọ ẹ̀ sínú torí ẹ̀ tẹ́nìkan bá kàn déédéé fẹ́ fọ́ọ̀lì lọ́ọ̀fù pẹ̀lú mo bẹ́ẹ̀ nìkan sí orí bíbá àwọn èèyàn máa rò pé Auto Bola dey mo máa ń bí àwọn èèyàn gan àwọn èèyàn kí ló kàn ẹ́ tó bí àwọn èèyàn ó kàn mí ó kàn mí torí wọ́n ti ṣe fún mi rí tó bá pé àwọn àwọn èèyàn náà ẹ tó bá náà sì máa bẹ́ẹ̀ sí i. máa yẹn ẹni tó kọ níṣẹ́ ní ìríwà burúkú yẹn lọ́wọ́ ẹni tó kọ tó máa ń kọ́ wọn níṣẹ́ wà tí àwọn tá a mọ̀ tó fi introduce wá sí wọn bọ̀dá wálé ní ìríwà yẹn lọ́wọ́ wọn torí àwọn ò tiẹ̀ tí wọ́n ti sàn torí bọ̀dá wálé ló kọ́ majority of them níṣẹ́ bó ṣe wà ní ọ̀gá gbogbo wọn sí bọ́dà wálé náà ni ọ̀gá ẹni sàn yẹn bàbá tí mo sọ ní bàbá Ondo state yẹn ọ̀gá tá a máa mí ni pé ẹni tó bá fi ọ̀nà wọ̀nyí àbí tó bá fẹ́ kó ṣiṣẹ́ tóun ṣe ọ̀gá ẹ̀ ni kò ń ṣe àwọn tó bá fẹ́ kó ṣiṣẹ́ tí ò fẹ́ kó ṣiṣẹ́ yẹn àbí tó bá rí ẹ pé o kò tí ń ṣiṣẹ́ yẹn ó wá tún rí ẹ ó kàn déédéé bá ẹ ó wá tún fẹ́ máa ba tiẹ̀ jẹ́ yín oníṣọ̀gá ẹ ò lè gbà fún yẹn yẹn ò lè jẹ́ mentor mental problem làwọn yẹn ní àwọn tọ̀ mentor làwọn yẹn wọ́n ń ṣe mentor bọ̀tẹ́ tó bá jẹ́ pé ó fẹ́ kó ṣe dáadáa tí n bá fẹ́ kọ̀rọ̀ lónìí bọ́dá wálé ò fún mi lówó rí owó ọ̀tí bọ́dá wálé mo lè sọ pé ọ̀rọ̀ tí wọ́n sọ ló sọ mí dẹni tó ń ta mọ́tò tó dẹ̀ ń fi mọ́tò sí gbé mú mọ́tò fáwọn èèyàn ní instrument Although iṣẹ́ mọ́tò ní títà wà nínú ẹ̀jẹ̀ bàbá mi o yes ó dẹ̀ wà nínú ilé ni mo ti bá bọ̀t ẹni tó help kàrí àti ìbíkọ́ dẹ̀sẹ́ni tó mọ̀ mí fún gírí yẹn ṣùgbọ́n ẹni tó help kàrí àmì níyẹn òun náà ni bọ̀dá wálé kò sí nínú ẹ̀jẹ̀ o bọ̀dá wálé ò ní fún ẹ lóòbò tí wọ́n ní ìró pé wọ́n bá tèèyàn jẹ wọ́n dẹ̀ lè fún ẹ bó ṣe ṣe máa mọ̀nà wọ́n máa fún wọn bọ̀dá wálé náà ló gbé bàbá òǹdó lọ sí Belgium ní ọmọ náà Belgium òun ló gbé sàmọ̀sàngúdù bó ṣe lóun lówó tó lọ sí belgium òun ló gbé balo lọ sí belgium sunday ló gbé lọ last sunday ló kú níbi two three years ago ó dùs mọ́tò ìgbà tó tó stage gan àwọn tó bọ̀ lẹ́yìn ó dùs kò sẹ́ni tó lówó tó dùs bó ṣe sọ fún wa yes ó dùs ló lówó jù nígbà tó yá but now let me tell you bàbá òun ni mo fẹ́ sọ̀rọ̀ wọn tí èèyàn bá lówó ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ló lówó ni ò rí ẹni tó máa fọ̀nà wọn ọ̀pọ̀lọpọ̀ ní business idea bí mi ṣe ní business idea ń sìn I'm looking for sponsor now for me to be doing my business kí n bá lè máa move ṣó ti yẹ yín tí bá dẹ̀ tún wá ní sponsor yẹn mo tún wá ní ìdí backbone this time around torí pé pásọ̀ tó máa gbàdúrà fún wèrè Nàìjíríà kò ní lè díjú rárá tó bá díjú wọn máa tún fọ létí this time around àwọn wèrè yẹn òun fọyàn létí o wọn máa ń fẹ́ yọ ojú àwọn èèyàn ni so mo need the strong bẹ́ẹ̀ ni Nigeria, ó ti di bẹ́ẹ̀ kaba country you got to have people or else ẹlòmíì báyìí wọn kàn máa jẹ́ kó ṣiṣẹ́ ò ní kéré òkú dédé wọn ò lè ní jẹ́ kó dìde wàá máa rò wọn máa sọ pé ayé àjẹ iṣu àti ìwẹ̀ lọ́sẹ̀ kò ń ṣàwọn àwọn náà dàbí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú babaláwo àáfàá wòlíì àtàwọn gbogbo àwọn bẹ́ẹ̀ yẹn so kó ayé yín lè má dàrú anyway ṣá ẹni sọ̀ngbà tí ó lówó ó ń ta mọ́tò ó máa ń ra mọ́tò ní ọ̀dọ̀ àwọn bọ̀dá wálé yẹn ra mọ́tò lọ́dọ̀ princess alátiṣe ra mọ́tò lọ́dọ̀ àwọn èèyàn yẹn gbogbo àwọn tó bá ń ta mọ́tò nàìjíríà yẹn náà you got to buy somewhere before you start ṣé mo pé mi ń sìn mo sọ pé tí n bá nídìí mọ́tò láti rà kò ń ṣọ̀dọ̀ bàálù ni kì í ṣọ̀dọ̀ sàmúsà gbọ́dọ̀ mo ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ agoro ni bọ̀dá wálé dẹ̀ ló dúró fún mi like kó máa ta mọ́tò fún mi ọmọọṣẹ́ náà dẹ̀ ni àgòrò jẹ́ fún bọ̀dá wálé ẹni tí àgòrò bọ̀dá wálé kọ́kọ́ gbé lọ lára àwọn sẹ́ẹ̀tì tí bọ̀dá wálé kọ́kọ́ gbé lọ sí Belgium nìyẹn so ó dẹ̀ máa ń ta mọ́tò wẹ́wẹ́wẹ́ mọ́tò wẹ́wẹ́wẹ́ la dẹ̀ máa ń fáwọn èèyàn náà ká ra ká tún fowó díẹ̀ sí káwa náà tún rówó ṣòtìyé bẹ́ẹ̀ now gbà tó wá yá èmi àti bà àgòrò àníkàntà fẹ́mi mi fẹ́ ó di wàhálà àtàwọn nǹkan kan ṣá létà bọ̀dá wálé ní aago bàálò ń ta mọ́tò wọ́n tún darí mi sọ́dọ̀ bàálò fúnra èmi ni mo fẹ́ Sàámú Ṣàngódù ẹ ti understand wọn mú mi dọ́dọ̀ Sàámú bọ̀ mo máa ń ra mọ́tò gbogbo bẹ̀yẹn tó má dẹ̀ ti rọ́yàn lọ́dọ̀ bọ̀dá wálé tọ́ndẹ̀ tí kò máa ń ra mọ́tò dáadọ́ ni máa ń ṣe everybody knows me go the every one of them ṣó ti yé and I, I don't destroy my reputation. ṣì ń gbá èmi ò jẹyàn lórí mọ́tò tí n bá jẹ wọ́n tá a bá ti ìsanwó tàbí tá a ti rówó a máa san ni. mo jẹ samosa gudu ní owó kan mi ò ti sanwó mọ́tò kan primera kan báyìí tó gbé fún mi tí mo tà fún taniná wọ́n teacher kan lẹ́pẹ́ mo wá fẹ́ mo wá travel samosa gudu sì sí mọ́tò yẹn lọ́wọ́ wọn until I paid àwọn yẹn náà ò dẹ̀ tí ì sanwó tọ́ but we have to go abroad wọ́n sanwó dẹ̀ tí ó ti yẹ yín mo kàn ń sọ fún yín ní graffiti that you cannot cheat them mo ti ra mọ́tò kan rí tí owó kù ten thousand kọ́lọ́run fi ọ̀run kẹ́ Sunday àti balo ni wọ́n jọjọ wá sílé wa tán ni wọ́n fẹ́ assist wọ́n fẹ́ gba mọ́tò yẹn lọ́wọ́ mi mọ́tò yẹn kì í ṣe pé mo ti ta o but ó kù ten thousand wọ́n máa wá gbé ni wọ́n sọ yẹn pẹ̀lú pàtó wá débẹ̀ ǹjọ́ yẹn wá rí pé a lot of problem wọn àbẹ̀ wọ́n rí pé ǹjọ́ yẹn ojú mi ti wú bá oríṣiríṣi nǹkan ti ṣẹlẹ̀ kọ́lọ́hún bá mi dá Sunday náà sí ibi I mean kọ́lọ́hún bá mi fọ̀run kẹ́ ó wá ń sọ̀rọ̀ fún mi sọ oríṣiríṣi wọ́n ṣáà múra lọ níjọ́ yẹn pàlọ́ gbogbo wọ́n ṣáà ṣe bíi máfíà wọ́n ṣáà lọ bọ̀tọ̀rọ̀ ẹni sàn ni mò ń gbé mò ń sọ ń sìn ẹni sàn ẹni sàn yẹn bọ̀dà wa lé wa hẹ̀pẹ̀ òun ló máa ń kó gbogbo wọn lọ sí Belgium ṣe mọ̀ pé tó bá tó bá fẹ́ wá Canada tó fẹ́ lọ ra mọ́tò o kò lè dédé dé sí bíbà kó ló fẹ́ lọ ra mọ́tò torí ibo ló fẹ́ ta ló fẹ́ o kàn lè lọ kó sọ́wọ́ kó kó mọ́tò fáwọn tó máa ṣíbẹ̀ tó máa divert mọ́tò ẹ̀ lọ sọ́dá country you got to know somebody now ẹni sàn bọ̀dá wálé help ẹ̀ ń gbogbo àtó help wọn yẹn everything wà okay nígbà tó yá ṣe mọ̀ pé tó bá tún ti yá tí wọ́n tún gbẹ́ lómi náà lọ àwọn méjèèjì yẹn tó bá ti wá fẹ́ lọ bọ̀dá wálé wọ́n máa sọ fún wọn bíi two of you can go together so they don't go ẹlòmíì ò kì í lọ èlò wọ́n máa fẹ́ báyọ̀ rìn àjàjà tó báyìí ń learn how to do the business during the time tí bọ̀dá wálé ń lọ tó ń gbé lọ I hope there is no problem there is no no problem at all but nítorí pé ẹni yẹn nítorí pé bọ̀dá wálé bó ṣe máa ń ṣe fún wọn yẹn bọ̀dá wálé máa ó lè gba commission tiẹ̀ o ó lè ní mo aṣọ báyìí kó tó lọ o wọ́n ṣe máa ń sọ everybody that one is business that okay mo fẹ́ gbé ẹ débi báyìí torí tó bá gbéyàn kiri náà nílùú òyìnbó hours òun òyìnbó máa ń sanwó hours ṣé ẹ mọ̀ pé yẹn dáa ju pé káwọn èèyàn máa ṣe bí ọ̀rẹ́ sí ẹ kán dẹ̀ máa pa ẹ́ kì í ṣe kán fẹ́ pa ẹ́ kékeré kán pa ẹ́ pátápátá kán ta irun ẹ̀ kán pin lọ́f kán ṣe everything ayé ẹ̀ báṣabàṣa so anyway ṣá di bó ṣe trọ́ọ̀sì bọ̀dá wálé lóhùn rò pé òun tó máa trọ́ọ̀sì others àwọn ọmọ bọ̀dá wálé ń sìn yẹ̀mọ̀ wọ́n ti wá di àwọn yẹn ti wá di bí wọ́n náà tún ti di dílà ìṣẹ̀mọ̀ tí wọ́n ti ń travel ẹni tó ló máa wá yùsì mọ́ bọ̀dá wálé tán ló yùsì mọ́ ẹni sọ̀ngbà yẹn wọ̀ sunday ṣé ń sunday nígbà tí sunday ti wá ń lọ sí ìlú òyìnbó ẹni sàn ti wá ń dàgbà ó wá wípé jẹ́ kóun fi ṣẹ́yìn lé ọmọ òun lọ́wọ́ ó wá gbé kan nínú àwọn ọmọ ẹ̀ ó wá gbé fún ah, fifteen percent ó wá gbé kan nínú àwọn ọmọ ẹ̀ ó ní kó lọ sí kó máa tẹ̀lé Sunday lọ sí Belgium kó máa fọ̀nà wọ́n kó kọ bó ṣe ń tajà yẹn wọ́n nígbà míì náà á sọ fún ó lè bá bàálò náà lọ ṣe sọ ṣó ti yẹ yín mẹ́yẹn ṣe mọ̀ pé tí bọ̀dá wálé bá ti gbé wọn lọ tó bá ti graduate tó ti dé stage kan báyìí wọ́n máa lọ fúnra ra wọn wọ́n ti mọ gbogbo nǹkan wọ́n ti mọ̀nà wọ́n ti mọ gbogbo wọ́n ṣe máa ṣe nǹkan ìtọ́sán bọ̀tí sì bàbá yìí ti wá ń dàgbà ó ti ń lọ tipẹ́ ó ti máa lọ kì í ṣe bíi bíi ten years ó ti ń lọ tipẹ́ so ó wá wò pé okay let me introduce my son to this business also so isa tẹ́mi ò bá lọ sunday sunday o ó ti wà ó ti òun náà ti graduate ó ti lọ sí bẹ́jọ́ òun náà ti mọ gbogbo ọdún ó ti di big man okay sunday nǹkan wà tọmọ òun Sunday máa mú mọ̀nà just that people that wálé ṣe máa mú wọn mọ̀nà yẹn kò pẹ́ kò jìnnà ni wọ́n sọ pé bàbá yẹn ṣàmọ́ máa tán máa ra mọ́tò wá ṣẹ̀mọ́ pẹ́ tó mọ̀ nípa business á máa wò pé kò gbúdọ̀ complain nǹkan ṣáà ń rí bákan bíi pé kàn sọ pé owó dín oríṣiríṣi nǹkan ṣáà ń ṣẹlẹ̀ at the end of everything ìjẹ̀bú yẹn ni wọ́n ti ń gbé àmẹ́ tó ṣiṣẹ́ yẹn nínú wọn àmọ́ èyí tó ṣe nínú àwọn but i'm very sure pé nínú àwọn dealers ẹ̀ wà nínú àwọn tó ṣe read my lips bible rẹ̀ ọmọ yẹn tí bàbá ẹ̀ ẹjọ́ ọmọ tí bàbá sọ pé your father is rich is a rich person and he now want goodness for you he introduce he want you to be a boss a boss in that company and ó wá fi ẹ́ sọ́wọ́ kínní kan pé kó ṣe báyìí o bí ọmọ yẹn the boy just turned against the father just like the way my son turned against me the way why you, when you see the way my son turned against me when he get to Ijebu land you'll be thinking that maybe I've done something bad against him but this is what they do in that land Ijebu turn everybody against you so the boy changed fighting his father seriously the father could not complain tó bá rajà wá tó ọjà tó yẹ pé mọ́tò tán ní wọ́n tà níye kan tó yẹ pé bàbá ìkíní ṣe nǹkan tí ò ṣe rí he now said he don't want bí bàbá ẹ̀ ṣe fẹ́ jẹ́ kó head the business yẹn the father want him to be the head of the business okay out of my children o gbogbo yín náà lè máa ní but you know head this one the boy don't want to head the father's business he just want to cut everything and have his own because these people are telling him to do that we don't know ètò sọ nínú wọn àtúnṣe nínú wọn eventually the father and the son they started fighting the any son Moto and his son started fighting. The son started fighting him seriously. Eventually, one day the boy, the guy, the man was kidnapped. The man called son himself was kidnapped. Ẹ rí pé story ṣé mo máa ń já yín sí àbí mi já yín sí? Ṣé mo ń mo ń try láti energize yín, mo inspire yín. I'm trying to open some people's brain for you to know that So they kidnapped the guy to cause the story short. The Eniso motor was kidnapped. And when they kidnapped them, then they said they giving them wọ́n máa ní wọ́n máa fún wọn. Jẹ́ tó máa ní wọ́n máa pa wọ́n yẹn míì wọ́n máa ní wọ́n máa fún wọn ní poison tó máa pa wọ́n díẹ̀díẹ̀. Some of them this uh, criminal that used to kidnap torí ẹ̀ tẹ́ bá mú kidnapper ẹ̀ pa wọ́n. Ẹ má jẹ́ kó falẹ̀. Kidnapper kill them on time. Ju pé ẹ máa jẹ́ kátẹ́gùn fẹ́ sí ẹ máa lẹ̀ dáríjì wọ́n ń bo ni wọ́n ti ń dáríjì òsínwín some of them if they don't kill they give poison all those food they are feeding those things they are feeding those people they kidnap most of them they said it's poison when they even release them wọn ò ní gbádùn mọ́ máa fi kú when they now release them after paying a lot of bàtàbàtà money a lot of money how did this person know ó lóun kàn jókòó nígbà tó yá ọjọ́ tí wọ́n wá ń visit nínú igbó yẹn he was like he find him the son among the people who kidnap him they discuss it you know the believe they cover the face of the man maybe if not to cover face yẹn yẹn bóyá kìíní yẹn ó ti ń ṣèkò orí ojú ti ṣí níbì kan ó ti rí but wọn ò mọ̀ ló bá jáde bàbá yẹn tún confront ọmọ ẹ̀ pé I saw you among the people after he was released he confront the boy that I saw you among the people who who kidnap tó kidnap òun lẹ́yìn ìgbà tó sọ̀rọ̀ yẹn tán báyìí ti dé ètí màmá yẹn bá yẹn fi kú tó fi wọlé ọlọ́run sùn wọn ò jó gbádùn mọ́ ó ní ṣọ́ọ̀ṣì ọjọ́ èkó sọ pé wọ́n bá oògùn nínú ṣọ́ọ̀ṣì ẹ̀ wọ́n lọ wú oògùn nínú mọ ibi tó ti ń ta mọ́tò ẹjọ́ ẹni tó ń ta mọ́tò tí ò gba ọlọ́run gbọ́ àbí tó lóun kérúbà kérosín ṣé kò ní ṣoògùn wọ́n wá bẹ̀rẹ̀ sí ń gbé lórí mídíà ẹ̀ máa rí máà yẹn orí mídíà ẹ̀ ọ̀rẹ́ mi kan orí nígbà tí ọ̀rẹ́ mi oh god kìíní náà olórí burúkú náà ni ìyàwó ìyàwó ah, ọ̀rẹ́ mi yẹn tó ń pè ní Eh, ìyá ayé yẹn ọmọ ìlàjẹ yẹn mo orí kíní ẹ̀ mo ti kọ́kọ́ rí níjọ́ kan báyìí tó ní ẹni sàn wọ́n lọ wú oògùn nínú kọ́mpìnì eh, ẹ̀ wọ́n rí oògùn nínú ṣọ́ọ̀ṣì ẹ̀ wọ́n rí oògùn ní kíní kan wọ́n rí oògùn ní kíní kan ọmọ ìlàjẹ lòun náà gbàtọ́ ṣàwá kú wọn ni eh, somebody that wọ́n ní oògùn tó rí mọ́lẹ̀ yẹn ó máa fi ń gba isik èèyàn ní oògùn yẹn isik gbogbo àwọn tó bá yín sùn gbogbo àwọn tẹ́ ẹ̀ ń pọ́nlé yẹn gbogbo yín wọ́n ti gba isik yín but they will send them àwọn obìnrin wà bẹ́yẹn o tó yẹ pé nínú owó tó ń bá lọ kidnap àwọn èèyàn tó máa fi fún wọn lóúnjẹ tó ń bá ba ayé èèyàn jẹ tó wá fún wọn promotion wọn ló ti di òun náà ti di kí ló di ìdìnnà ní òkìtì pupa ìyàwó ayé ọ̀la princess wọn ló ti di chairperson náà ní òkìtì pupa àbí ìlú tuntun ìlú tuntun mẹ́yìn ní owó mi ò sọ pé òun mọ̀ nípa nǹkan tó ṣe ayé tó ṣe ẹni sàn but all this thing ìjẹ̀bú ti tó bá jẹ́ mugun tó bá lọ <laughs> gbọ́n bí ejò kò níwà tútù bí àdàbà is like a snake and be gentle like a dove. So people are behind the trouble you are going through. The boy, I mean the man confronted his son. For that, kò ní peace tó fi kú just like bí mo ṣe confront gbogbo àwọn tó ṣèkà fún mi tí mo tún confront ọmọ mi yes i confronted yes gbà tí wàsíù tí mo gbé ọmọ mi tọ́mọ mi lóun fẹ́ lọ sílé wàsíù tó dẹ̀ débẹ̀ tó ní you cannot regret having me as your safe father má jẹ́ ká ba yé ọmọ obìnrin yìí jẹ́ ọ̀rọ̀ yẹn ò kọ́kọ́ yé mi ọ̀tí tí mo dé stage kan wọn pa wọ́n sọ báyìí gbàgbà báyìí ṣọlá àti kéwọ̀n kí wọ́n máa jọ dàpọ̀ ṣé tó bá fẹ́ béèrè fún ìyàwó ṣé ṣọlá owó ṣọlá tó ti fẹ́ béèrè kí n fẹ́ ni àbí báwo ni ó ní first day tó máa rí ṣọlá ah this your son very handsome nìkankiri kan ah má jẹ́ abayé obìnrin jẹ́ o you no regret me you no regret having me as your stepfather. father má jẹ́ abayé o má jẹ́ abayé jẹ́ jẹ́ ti gbọ́rú ẹ̀ rí kédọ̀gì kí ni language yẹn kó jáde kó wá sọ tá ń mọ o kó wá sọ. ìgbà tó tún yá o after some days o kéwọ̀nà á tún pè mí lóru ọ̀gànjọ́ hello hello bọ́lá ó yá ó mọ nǹkan ó yá pé ọmọ yẹn sì kó máa bẹ́ẹ̀ mo wá pè padà ẹjọ́ kí ni mo fẹ́ máa bẹ ọmọ mi fún ṣé mo jẹ́ lówó ni àbí mo ṣe kà fún o fẹ́ lọ yunifásitì màá mi bó ṣe wà ẹ̀wọ̀n ọ̀rọ̀ mi yunifásitì mi lọ yunifásitì gbogbo ìwé tí mo kà láyé fúnra mi mo ṣe nǹkan tèmi òyìnbó tí mo sọ tẹ́ rí if not èdè kàrí àti kàràmù ni màmá sọ àti èdè àjọ wa bíi èdè àwọn local beach kìíní kan ẹ̀bẹ̀ yẹn tí wọ́n ti sẹ́ I touch myself little way tí mo wà touch sí and despite that i never wọ́n lè sọ pé mo sọ̀rọ̀ àwọn parents mi but mi ò mi mi for me to my own cause i'm no disrespect wọn i'm just explaining things mo kàn fẹ́ wà relief mo fẹ́ káwọn èèyàn fi mí lẹ̀ kó má dà mí láàmú mọ́ trouble tó ń fún mi ti that's why i will talk about some things not that mo disrespect àwọn èèyàn tí n bá sọ nǹkan tó jinlẹ̀ tí n bá sọ̀rọ̀ fún yín do you understand then these people that you are helping they will be fighting as if you be bí ló ṣe fún wọn on court ló wà ń bẹ́ẹ̀ fraudster those people don't want to work tán bí ni pé ẹgbẹ́ orin náà kọ ni tí àwọn Yorùbá náà ló kọ ni ta ló ti ẹ̀kọ́ nínú wọn náà òsínwó ló kọ pé àwọn ọkàn wáyé wá ṣiṣẹ́ o kẹ́kẹ́tì kẹ́kẹ́kẹ́ kẹ́kẹ́kẹ́ àwọn ọkàn wáyé wá gbowó ó dà pé pàṣẹ ló kọ do you know the meaning of the song should I interpret for you mo ó dà pé tó bá pé mo gbọ́ haúsá ni oh máa sọ pé sẹ́nudé àìkíjọ mọ́ máa bẹ̀rẹ̀ sí wá máa tu <laughs> tó bá yà máa gba interpreter interpreter haúsá tó gbọ́ Yorùbá. Do you know the meaning of the song? That some people came to this world, they allowed them to just work. They will never enjoy. And some people will be sitting down collecting the money and those people are working for. Ọlọ́run Elédùmarè gbọ́, the time is coming. Màá sọ fọ́kọ mi kó tí kò ní ilé tó we are going to enjoy. Oh máa jẹ́ workaholic o workaholic àwọn tó bá jẹ́ workaholic wọ́n ti jẹ́ wọ kálí ó ti wà ní ẹ̀jẹ̀ wọn tó wọn báyìí but we are going to enjoy whatever I so I mean whatever I work for some people are not working and those who are not working àtobìnrin àtọkùnrin they have used to it àwọn náà máa present fún yín pé wọ́n ń ṣiṣẹ́ òun lè ṣe rí pé ọba pọ̀ fraud ọba ṣífù pọ̀ bí wèrè tó máa máa claim entitlement gbogbo kìíní yẹn náà máa fi claim káàkiri èèyàn máa ṣiṣẹ́ bá gbọ́ pé Barrister sọ pé òṣìṣẹ́ ṣiṣẹ́ ẹni ó báwo náà ti kọ́ mi ti gbàgbé á. Ah! òṣìṣẹ́ àwọn ìtúyọ̀ òṣìṣẹ́ ń ṣiṣẹ́ ẹni tó fẹ́ jẹ́ wà ń bòjì àwọn tó tún jẹ́ ìyẹ̀wò ló ṣe wọ́n tún máa lérí mọ́ ẹ wọ́n tún máa lẹ̀ mọ́ ẹ wọ́n wá kóra wọn torí wọ́n pọ̀ there are so many that are so numerous they are dead wọ́n máa gán gègé sẹ wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa ṣe bíi pé bóyá nǹkan tó ń ṣe right so láti máa jẹ́ kẹ́rù bá ẹ tó bá wà kó dúró dáadáa kó dúró bí akọni gbogbo nǹkan ṣe rọ́mà ni. ṣé sórí tí mo sọ ìṣeré náà ni. mo ni ṣé rọ ni àbóòtọ́ wọn ṣégi bara ó bá ń sa ó má lè jáde jáde ló dúpọ̀ ìka apààyàn Somebody say you call my town a local beach. Even the old Nigeria, papa, tán bá dúró sí ìlú òyìnbó, you don't know the way they call it. They call it local. So what happened to local? Tó bá dé ìlú Saudi tó bá gbọ́ pé wọ́n pè wọ́n local, One, this one is local. I want ló ń jẹ́ local, olówó ló ń jẹ́ local. Nàìjíríà ni wọ́n máa ti ń kàǹtì gbogbo nǹkan. Ó mọ to tó máa ń pè wọ́n Dubai tó bá this one is a local. Ìyẹn mi pọ̀ ọmọ ìlú so tó bá ní you are from local area yẹn mi pé ojú ọmọ ìlú ibẹ̀ yẹn náà ni tó bá dẹ̀ tún fẹ́ lọ jà ń torí ẹ̀ ń sìn mí lè sọ o àbẹ́ tún fẹ́ yẹ̀ ẹ̀ṣẹ́ àbí kílẹ̀ tún fẹ́ ṣe ń torí pé àpè yín local báyìí sí àpè táwọn yẹn ní other people tó bá ti pè wọ́n local báyìí wọ́n máa ń ga apá báyìí àwọn ìran Arab yẹn àwọn ìran Ishmael yẹn tó fi ní call them local they do like this they boast of we are local àwọn tó bá tún béèrè lọ́wọ́ wọ́n wà yìí wọ́n we are local that is that we are the original of this place ṣèbálejò tó máa ń pè ní alájì alájì yẹn àlejò ló ń jẹ́ bẹ́ẹ̀ àlejò tó wá sílùú tó wá wọ́n máa ní alájì that is you are you stranger you visitor that came to our country wọ́n dẹ̀ dé nàìjíríà wọ́n ń pè ní alájì alájì torí ẹ̀ mo kàn ń pè náà ní language tí èèyàn kò lè understand náà but in fact ọkọ mi gan kì í ṣàlàjì ọmọ onílù ni kò ń ṣàlejò ṣe fellow citizen tó bá fi pé fellow citizen. Nigeria fellow citizen. Ah, oh God. When you talk about Nigerian stories, that's why most of the time people up here also who are in power won't try you. tán bá dédé dé stage kan tí ó wá wù wọ́n láti má ṣiṣẹ́ gan mọ́ kọ́kọ́ wípé jẹ́ ká because wọ́n ti rí the countries ó ti over ó ti over destroy wọ́n ti àwọn èèyàn kì í power àti ìsàlẹ̀ ṣé o mọ̀ pé wọ́n máa ń sọ pé àwọn ará òkò èlò máa ń bàṣàlẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ló wà lókè tó bàṣàlẹ̀ jẹ́ àwọn tó pọ̀ ń sàlẹ̀ bí iyanrìn etí òkun yẹn àwọn gangan ni criminal jù. kó tó bá rẹ́ni tó jókòó tó ṣe ìkà fọ́ rẹ̀ tí ọmọ tó bá ti rí pé jókòó tó ṣe ìkà fún ìyá ẹ̀ àbí bàbá ẹ̀ irú àwọn ọmọ bẹ́ẹ̀ ni wọ́n máa ń fún láwùjọ ní Yorùbá nìyẹn o àwọn ọmọ tó yẹ kó ń condemn kí bí wọn bá tiẹ̀ pa wọn kọ́ jẹ́ kọ́ mọ̀ kọ́ tó ń ṣe so that evil a máa dínkù láwùjọ but they will promote them more they will support them more so that they can do more of the wickedness ilé bàbá wọn àti ilé ìyá wọn lè dàrú so wọn lè máa para wọn ikú burúkú á lè máa ṣẹlẹ̀ láwùjọ wa. the band confront the, the, the son ó máa yarí kó òun ò mọ nǹkan kan wọ́n disturb ẹ̀ tó fi kú but èmi ẹni bá ṣoògùn sí mi ara kó sán pa wọ́n wọ́n máa sọ pé ìjọba kan àwọn ò láìkí ẹ̀ <laughs> àwọn tẹ̀yìn láìkí yẹn àwọn ò láìkí wọn <laughs> torí pé physically let me tell you kí ogun tó ṣẹ́ ní physical realm the spiritual had to be set you. Hmm. àwọn kan wà nígbà yẹn ah! wọ́n sá pamọ́ sẹ́yìn o nígbà tí ẹ má bínú sá mi ò dájú sí professor mi o but at the same time ẹni tó bá wà nípò tí ò bá ṣe ah wọ́n sá pamọ́ sẹ́yìn wọn bóyá wọn ò dẹ̀ mọ̀ àwọn èèyàn jẹ́búrò wa o jẹ́búrò wa o oríṣiríṣi àtáàkì káàkiri àwọn èèyàn mọ̀ wọ́n rò bóyá mo kàn èètì mi ì èètì wọn bọ̀ ká bá ń sọrú story báyìí ẹ kàn imagine kó professor miyan ló jẹ́ president Nigeria sí wọ́n lè máa fi àṣẹ sílẹ̀ kí nǹkan Come and ní kára rọ ará ìlú but wọn ò ní settle problem here. they just to favor some people in the system do you understand me so when i was talking about jẹ wọn bú tribe ni ó dàbí Orlando tó lọ sálágbọn ni tó ní ohun tójú mi rí lálágbọn mi bá délé máa ròyìn nílé ẹnu ò gbà ròyìn lálágbọn ohun tójú mi rí lọ́wọ́ Ìjẹ̀bú o bí bá délé mo ni mo ròyìn fún gbogbo àgbáyé ẹnu ò máa gba ròyìn nígbà tí mo dé jẹ̀bú o oríṣiríṣi kírímínà ní jẹ̀bú o ó là ń sọ yìí ẹ má bínú ẹ má bínú ẹni tó bá ti nà lára ń ta ìjẹ̀bú ló sùn mí sí court ìjẹ̀bú níjọ́ ọjọ́ tó máa kọ́kọ́ tì mọ́lé fọ́dún mẹ́rin tó bá jẹ́ pé mọ́mì mi ti wọ́n ò sí láyé mọ́ọ̀sì àwọn èèyàn lè ní mo parọ́ kán máa change story yẹn but mọ́mì mi wà mi ò mú anything nípa kan tí wọ́n tì mí mọ́lé fún fọ́dún mẹ́rin ìjẹ̀bú náà ló wà ń bẹ̀ but ọdọ́ gbogbo wọn ti ṣán kú èyí tí òṣàn kú ya wèrè. oríṣiríṣi nǹkan kéwọnù náà ni tó déédéé ń wá ẹ̀mí mi àti gbogbo àwọn gúrúùpù ẹ̀ láì sí ìdí kan pàtó pé mo ṣẹ̀ ìjẹ̀bú náà ni. màláìkà àti pàṣọ ìbá má lè ṣe burúkú tó dá ẹsẹ̀ torí wọ́n ṣe ìjẹ̀bú wọ́n ti ń gbà tí ìjẹ̀bú dá sí ló ń wá ń wá ẹ̀mí mi ní fọ́nrán fọ́nrán fọ́nrán àti ìpè bóyá ṣe ni mo gbẹ̀mí ẹnìkan. ta lẹni tó kó sínú ọmọ ọmọ ẹnìsàn tó ní kidnap òun nìkan kọ́ ló máa lọ kidnap bàbá ẹ̀ ó máa di gúrùpù ni ta ló kó sí nínú tó ní kó lọ kidnap bàbá ẹ̀ láti Ìjẹ̀bú ta lẹ́ni náà. mi ì tiẹ̀ mọ̀lú tó pè ní town tó pè ní local gan pé mo pè ní local beach bóyá kí n yọ beach kúrò ń bẹ̀ ẹ má bínú beach okay local ẹ má bínú beach tó bá jẹ́ ìjẹ̀bú lẹ́ ń sọ pé mo pè ní ìjẹ̀bú local beach yẹn ẹ má bínú ṣé téèyàn ò bá jẹ́ beach local beach tí ò bá ń ṣe ẹranko tí ò bá ń ṣe ajá tí ò bá ń ṣe orí nǹkan bẹ́ẹ̀ tí wọ́n máa hùwà bẹ́ẹ̀ yẹn tí àwọn èèyàn ti fẹ́ máa jáde pẹ̀lú ọ̀rọ̀ ìjẹ̀bú ń láti máa ru sọ pé ìjẹ̀bú did this to me ìjẹ̀bú did this to me ìjẹ̀bú did this to me máa bímọ wọn ò ní tọ́jú ẹ̀ obìnrin kan tó kọ́kọ́ fẹ́ bọ́ sódò nínú tó fẹ́ kó sókun pupa ní orílẹ̀-èdè nàìjíríà ń gbà yẹn tán ló ń gbé London àbá Amẹ́ríkà ìjẹ̀bú lẹni tó gba tó ṣe kíní yẹn fún ìjẹ̀bú òde besides ló ṣe kíní yẹn fún ló fẹ́ kó sódò obìnrin wọ́n máa sọ pé ìjẹ̀bú gbajúmọ̀ ò gbáláfẹ́ fine but gbajúmọ̀ òṣì yẹn náà ó lè ló bá dé tí wọ́n bá ti fẹ́ ṣe kọjá ààyè i dey do pass my body bí ṣe wàyí sì aṣọ yìí mo tà kù nígbà yẹn ni I said this thing ó sì wà lọ́wọ́ mi ó ti over four years àwọn aṣọ mi tí mo ṣe tàkùn bíbá yóò wà ń bí this aṣọ in particular ni ó over four years ilé tí mò ń gbé kan báyìí kékeré kan báyìí tó dọ̀tí ẹ̀ ibẹ̀ mo ti kọ́kọ́ ń gbé ibẹ̀ mo ti kọ́kọ́ tí bá ti wọ aṣọ yìí mo ti wọrí tí mo fi jó báyìí tí mo ti bá polówó mo ní o méjì ló bá báyìí ló wà lọ́wọ́ mi èkejì yẹn kéré sílẹ̀ that one is a little bit mo ní kékeré kan lé. I no pass my boundary any day tí n bá rówó ẹ máa rí mi pé tí n bá lówó tí mo fẹ́ blow sẹ́nu ní sìnkì yẹ pé blow mo lè jáde lọ kẹ́ rí mi tẹ́ bá rí mi lọ́la kẹ́ dá mi kẹ́ má dá mi mọ̀ kẹ́ sì mí mọ̀ pé iṣẹ́ tó bọ́lá nìyẹn bọ́ tí ò bá dẹ̀ sówó náà mi ní jalè mi ìdẹ̀ ní para mi mi ìdẹ̀ ní ṣe kọjá yìí mi mi ìdẹ̀ ní torí ẹ̀ lọ tàdí ìjẹ̀bú máa ta ìdí wọn kò sí nǹkan tí wọ́n ní gòtò any length ni wọ́n máa ń lọ kán bá lè sọ pé just to satisfy the public pé wọ́n wà they are the best. ó tún ní kọ́ṣọ̀ kan tán ló wà níjẹ̀bú tán ni wọ́n máa ń kọ́ wọn pé lọ gba nǹkan ní nǹkan wá kó wá fi tú ìlú ẹ̀ ṣe àbí kó wá fi jó nílùú ẹ̀ wọ́n ní kọ́ṣọ̀ kan wà bẹ́ẹ̀ mi ì fẹ́ sọ. ọmọ Ondo state yẹn Ìjẹ̀bú yẹn ni wọ́n ti colonize ọmọ ẹ̀ láti jẹ́ kó kidnap bàbá ẹ̀ ta ló ṣe wàá kàn déédéé rí wọn òjò tí òṣì tó ń rọ̀ wẹ́ èèyàn lè ra láàánú wọ́n dẹ̀ lè fún yàn lówó kó fi invest. so ìyẹn bó ṣe jẹ́ ẹja máa fi lè ṣe lọ mo kàn sọ ṣe mọ̀ pé ọ̀rọ̀ nǹkan táwùsá ṣe haúsá yẹn wọn ò kì í hàn tèèyàn they are sweet people bẹ́ẹ̀ mo sọ. So nígbà tí mo wà nílẹ̀ haúsá yẹn ẹsẹ̀ àbúrò mi tí mo sọ pé wọ́n fẹ́ gé dànù gbà yẹn yípo ló dájọ́ kọ́ngẹ́sẹ̀ tó máa ní kán gé gbogbo ẹsẹ̀ àwọn ọmọ àtọwọ́ ọmọ ọlọ́mọ kéékèèké gbà yẹn àwọn ọwọ́ tí ò yẹ kán gé bẹ́ẹ̀ ni ẹ máa ráwọn ẹlòmíì wọn gé wọn lọ́wọ́ wọn yọ wọn lójú kí nǹkan kó sí wọn lójú kán sọ pé kán lọ lọ eye drop wọn lè ní wọn máa yọjú yẹn ni wọn sọ wọn dàfọ́jú bẹ́ẹ̀ ni mo sọ ẹmẹni tó wá gba àbúrò mi lẹ̀ dókítà tó wá lọ́jọ́ kejì nígbà tó wá rí sí àbúrò mi ẹ bèrè lọ́mọ mi mi tí bá purọ́ ọmọ Ondo state ní dókítà yẹn ó wá jẹ́ Yorùbá òun ló sọ pé kó lọ padà ṣe x-ray èyí tó wá ní ọjọ́ yẹn bí ọmọ yíbò báyìí bí ọmọ bẹ́ndẹ̀ ló wá ní ọjọ́ yẹn ló ní kó gé gbogbo ẹsẹ̀ àwọn ọmọ àtọwọ́ anybody kó gígé ni wọ́n gé wọn amputate everybody ni bóyá wọn ò ní di amputation kan wọ́n kàn máa ní kankan amputate wọ́n gé gbogbo ẹ̀ dànù àtọwọ́ àtẹsẹ̀ àwọn tó bá ní ẹlòmíì lè jẹ́ wọ́n àtẹsẹ̀ á ní kàn gé nǹkan kékeré ló máa ṣe ọmọ Ondo state ní èyí tó wá wá nígbà yẹn tó wá sọ fún mi pé kó lọ ṣe tẹ́ẹ̀sì padà x-ray yẹn wọ́n fi ṣe ti x-ray tí wọ́n fi gé ẹsẹ̀ tó sì wọ́n ẹ̀bùrẹ̀ lọ́mọ mi mi ti bá parọ́ tó sì is now forty four years i mean forty four either going to forty three years sísìn yẹn yes around that time. people are wicked let me tell you when you go deeper into some things if you don't know some story àwọn èèyàn kan máa sọ pé let me tell you àwọn kan tó máa tó bá fẹ́ sọ fún ẹ sí wọ́n lè lẹ́nìkan ẹnìkan báyìí báyìí ló pa ẹnìkan yorùbá kó bìtì èèyàn kó gbowó èèyàn kó gbé gbé mi ẹni tó ìwọ tó bá ba bísẹ̀sì ìjọ tó tó pásáyé <laughs> mi ò fẹ́ sọ sítórì torí wọ́n máa ní kí n wà humble and again I don't want to you know kò sẹ́ni tó lè pa ọlọ́run náà ṣó ti yé yín what àwọn mi ò sọ pé yorùbá haúsá dà o àbí wọn but mo sọ fún yín pé àwọn tí mo bá sọ̀rọ̀ tí mo bá ṣe ẹ́ eh? ṣé ìwé àwọn aṣọ kọ̀ọ̀kan fún yín ẹ lọ bèrè mi ò kàn fẹ́ connect mọ́ anybody nsìn kó má dàbí ṣe rí bí àwọn haúsá ṣe máa ń múra àwọn ọba yẹn tó máa ń wé láwàní tó máa wọ aṣọ ńlá báyìí bí ọba gbogbo ọba tó jẹ́ nílé bàbá mi bọ́n ṣe máa ń múra ni gbogbo ọba tó jẹ́ nílé dáàdì mi bọ́n ṣe máa ń múra nìyẹn láwàní ni ọba ìkàrẹ́ máa ń wé wọ́n máa kírun sí ọlọ́run wọ́n máa gbọ́ ọlọ́run gbọ́ àwọn lọ́ba tó ṣe dáadáa ọba tó fi orí balẹ̀ fún ọlọ́run wọ́n máa ní wọ́n wí láwà ní wọn kírun wọ́n fẹ́ ba àṣà yorùbá jẹ́ àṣàkáṣà ẹ jẹ́ ká fàṣàkáṣà sílẹ̀ bí ọ̀rọ̀ òbí sèrè ẹ fàṣàkáṣà lẹ̀ fóònù yẹn ti fẹ́ kú sẹ́ni bó ti dìmú fèsì. ẹ fàṣàkáṣà lẹ̀ ìjẹ̀bú ìní ẹ lọ́wọ́ gbogbo àwọn ọmọ kéékèèké tó máa mú ní ìjẹ̀bú wọ́n fẹ́ ṣe ríṣùà wọ́n fẹ́ lówó wọ́n fẹ́ jalè ó lè kò sóhun ó lè ìgboro ti lé ní o wọn ò ró lè jà púpọ̀ mọ́ so ọlọ́pàá ń ṣiṣẹ́ dáadáa lógun state ọ̀wọ́n ọlọ́pàá tó ń gbé lọ́gùn state wọ́n ṣiṣẹ́ so ríṣùà ni wọ́n á gbé girlfriend wọn ọmọ kékeré ọmọ eighteen years á máa pa ọmọ seventeen years Ogun State ni. ibi fẹ́ máa fẹ́ lè ṣe lọ wá máa tún padà wá ẹni bá ní wọn ká má dé náà ni àní dé bá mo kàn tún yẹn láì tì open your eyes. nísìnyí báyìí ọmọ ọmọ yẹn kò ọmọ mi kò ń bá mi sọ̀rọ̀ kò dùn mí o but kí ni a dẹ̀ ti ṣe dáadáa fún wọn débi pé <laughs> diamond ring tí mo fún ọmọ mi níjọ́ sí ó rò bóyá diamond ring yẹn owó wà wọ́n rò pé tí n bá lọ tí wọ́n bá fún mi diamond ring yẹn sì máa tà máa rówó máa wà relief ìyàwó ẹ̀ sọ pé kò gbọ́dọ̀ release èmi mà ni mo ní èmi mo rà á owó òrùka mi ni is my ring gbàtí èmi àti bàbá ọmọ mi ká má settle mọ́ gbà yẹn àwọn òpè afẹ́rí union gbà tá settle ní two thousand and thirteen mo ra ra òrùka mi mo ra mo mà ra diamond ring mo mà gbé sọ́wọ́ o mo wá rí i pé ọmọ mi fẹ́ ṣe ìyàwó ọmọ ìjẹ̀bú mà fọmọ ìjẹ̀bú gbó bá ní ó kìkì fún diamond ring bọ́n ṣe báwọn òyìnbó ṣe máa ń ṣe njọ́ sí nígbà tí mo sọ pé mo láì torí pé mo ń kí pé kò sówó lọ́ọ̀mí bá ó bèèrè pé bóyá tán bá ń sẹ́ mo ní kó ta dámọ́rì kó sẹ́ndì dámọ́rì yẹn fún mi kí tiẹ̀ wo value ẹ̀ ń bíbà pé mo fẹ́ bá wọn ṣe pé kí wọ́n tẹ̀lé kúrò ní nàìjíríà wọ́n lè fi ṣe Canada kankan bẹ́yẹn ó ti yé bẹ́yẹn ni ọmọ mi sọ fún mi pé ìyàwó ń sọ pé òun ò gbúdọ̀ òun ò gbúdọ̀ gbúdọ̀ mi mo lé mi mà ni mo ní ẹ ó ní ẹ oníṣègùn mo ti fún mo gbé o ò lè ra diamond fún ọmọ ẹ tó bá yá torí pé obìnrin pé tó bá fún mi sí mo máa wà relief olè jẹ̀bú olè olè olè olè olè jẹ̀bú people na thief crazy people stingy kan bímọ wọn ni tọ́jú ẹ̀ wọ́n ní koríkan wọ́n àgbà ìyàwó níyàwó owó lówó ìkoríkan wọ́n àgbà ipò onípò tó bá rí ẹ tó bá ṣòro fún jẹ̀bá ṣé ń tiẹ̀ bá ẹ wọ́n á dẹ̀ fẹ́ wọ́n á sọ gbogbo ayé di ọ̀tá ẹ bí pé ṣe ló ṣe irọ́ tó mú ọwọ́ tó mẹsẹ̀ wọ́n máa làmọ́ ẹ lórí gbòsàgbòsà kórè ẹ̀ fọ́dà sí títí torí pé wọ́n fẹ́ ọ̀tẹ̀ post ẹ̀ ṣé ẹ bínú ẹ má bínú ẹjọ́ ẹ̀yìn jẹ̀bú tẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀ ẹ má bínú o ṣùgbọ́n ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ yẹn tẹ́ bá bínú ẹ lọ pokùnso bye for now. ẹ jọ o kẹ tó bínú kẹ make sure pé ẹ̀yin tẹ́ bá fẹ́ bínú ẹ kẹ make sure pé ní tí mo sọ yẹn lọ confirm ẹ pé ṣé tòótọ́ ni àbírọ́ tẹ́ bá ti wá confirm tó bá ti jẹrọ tẹ́ ẹ bá wá sọ ní bíbà kẹ wá ṣe ìdájọ́ fún wọn tẹ́ bá ti wá dẹ́ ìmìlẹ́bí àwọn tẹ́ pé wọ́n máa ń sọ̀rọ̀ ẹ máa ṣòfò sọnù ni kí ló dé gan-an ẹni kọ́lẹ̀ wà ní nàìjíríà ni tí ò bá wò kó ní kálukú àti ẹ̀gbọ́n àwọn kan tó sọ pé àwọn wá láti ilé Ifẹ̀ àwọn wá láti ìlú Saudi tó déédéé tẹ̀dó tó máa ṣe kí nìkan máa déédéé lé gbogbo ẹni tó bá bá nílẹ̀ tó máa lé wọn dànù sí wọn máa bẹ̀rẹ̀ sí báyìí claim no ẹ̀wọ́n tún ni kí jẹ̀bù kó má jẹ agbádùn kí ló dé àbí kẹ́ lọ lọ́tọ̀ọ̀tọ̀ kí ló ṣẹlẹ̀ gan a lè gbé yín báwo náà ṣe ṣe náà a lè gé ká gé ìjẹ̀bù kúrò ní ẹ tẹ̀ máa kó lára Abẹ́òkúta ká gé yín dẹ́ ṣe wà yẹn ká kàn gé yín kẹ́kọ̀ọ́ dá wà ìwọ lòṣì gan-an wàhálà tí yín ti pọ̀ jù mo tún gbọ́ tí olú lọ́yọ̀ kẹ́mi náà tún sọ pé òun bímọ fẹ́ nìkan ọmọ yẹn bẹ́ sà ní ọmọ yẹn òṣèlú rẹ e, ó sì kíkọ̀ kankan ìjẹ̀bú náà ní <laughs> kí ló dé kí ló dé kí ló dé gan mo ti sọ pé ká ogun ogun àti ogun pa àti ogun bó tún níná a máa tún rántí a máa sì fi ń bú lọ o ẹ má gbàgbé so àwọn tó bá ṣe dáadáa láwùjọ jẹ́ ká máa fún un kùdó sákólẹ̀tì accolade tá a bá ní ká sọ̀rọ̀ kó má ní kí n go deeper into some things àwọn èèyàn kan wọ́n máa ti ṣèkà fáwọn èèyàn tipẹ́tipẹ́ táwọn èèyàn yẹn bá ti wá discover pé ẹ̀ka làwọn eléyìí ṣe fún mi wọn ò dẹ̀ ní jáde wá sọ oníkàdúkọ a máa revenge ẹ tún wá yín ṣe àwọn aráalé gan òṣùpá sáyidì gan kọ pé ó ní ẹgbẹ́ gbogbo orin tó kọ pé yorùbá eléyà kọrin yorùbá eléyà kọrin wọn wọn ò dẹ̀ ní sọ táwọn sáṣe báyìí fún wa ẹ wọn máa gbẹ̀yìn wọn máa gbórí burúkú wọn máa là mọ́ wa lórí ilé la ti ń kẹ̀ṣọ́ ròde charity begins at home stop your bullshit gbogbo ọ̀rọ̀ tí màá jẹ́ pé bóyá mo lẹ́nu gbogbogbogbo mo gbó lẹ́nu bí kínní tí mo ń dẹ̀ ń fi wọ́n fara mi mí wọ́n ti sọ pé ó máa ń bú jẹ̀bú ni ó máa ń bú àwọn kínní kan máa gbógun ti yàn owó oògùn àtògùn náà lè lè náà ní kó gbowó lọ́wọ́ èèyàn kó fi ṣe fẹ́fẹ́rìtì kan máa fi satisfy ìta adá níta má dá nílé useless people kì í ṣe gbogbo yín o. ṣé gbogbo nǹkan tí Ìjẹ̀bú ti ṣe èyí tó ń ṣe fún mi ṣé mo máa máa praise wọn ni mo dẹ̀ ẹ wo bí mo ṣe praise wọn gbà yẹn pàtó kọ́kọ́ ṣe fún mi mo tún bẹ̀ wọ́n ẹ lọ wórí kan tí mo kàn gbà yẹn mo dì mí síṣà lórí Wàsíù Àyìndé mo ní ẹjẹ má fìyà jẹ mímọ́ ẹ torí Ọlọ́run ẹ má fìyà jẹ mímọ́ o ẹ torí Ọlọ́run o ẹ torí Ọlọ́run o tó bá jẹ́ pé mo dẹ̀ bú yín mi ì máa bú wọn èyí tí mo dẹ̀ wá bú sí nǹkan kílẹ̀ wá fẹ́ ṣe ń sìn kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe fún mi tẹ́ bá ní ẹ tẹ́ lè sọ pé má gbélé èkó àfi tẹ́ bá fẹ́ kékòó èkó ò ní jóná torí Sarah ẹ kò dẹ̀ ní jóná torí Dangote Lẹ́kì ni ibẹ̀ yẹn náà Lẹ́kì state ẹ máa ní má gbé níbì kan tẹ́ bá ní má gbé níbì kan máa dẹ̀ máa gbé Kánò. <laughs> Oh tẹ́ bá ní má gbé níbì kan máa dẹ̀ máa wá sí àmọ́dé máa gbé Kánò. mo wo jẹ́ sọ fún yín my mommy had been abusing me with one name before my mommy used to call me abuse me when I was small and if when we look at your mouth like I say Baba Kano What is Baba Kano? What we normally call Baba Kano there? They were Rakumi in Kano. You know, Kano have a lot of um, donkey, all those uh, Rakumis. What do they know? Rakumi, no? It's a Rakumi is not. So those animals that have big, you know, when they when they kill them, then the legs used to be big, and when they cut it like this, used to be white and thick and succulent and sweet. So we normally take it from Kano to sell in our Ondo state because Ondo is close to to northern yeah northern yeah àwa àti Ondo ni àtàwọn Kwara náà jọ sọ sọ sọ náà jọ pàlà so they took that they used to take those things to our area and mama yi also part of the people who sell it we are amati of this oúnjẹ tá n gbà yẹn my mom used to tó bá ti ṣe báyìí tó pọ́ tíìkì and my lips tó dẹ̀ fine gan ẹni mi náà dẹ̀ ni wọ́n rí ní ọ̀dọ̀ dáàdì mi tó fi fall in love fún gbà you know but God the lips that are the lips that are very succulent and you know and I resemble my father you know and she be calling me look at your mouth that my mom look at your mouth ẹni ẹbẹ ṣe bàbá kánò mi mọ̀ pé mo ní nǹkan kan ṣe pẹ̀lú kánò ó ṣe ń yé mi ni ó ṣe ń yé mi ni kódà mo máa dìyàwó kánò rí bẹ́ẹ̀ ni mo sọ fún yín bí èkó bí ẹ bá sọ pé yorùbá ṣe ọmọ hmm. ṣe tọ́jà àwọn àlè ló máa ń ṣe dáadáa láwùjọ ẹjọ́ ẹ ká ṣe ẹ kí gbogbo èèyàn jọ máa lè o káwọn èèyàn burúkú kọ́dẹ̀ àwọn ọmọ ọkọ tó bá ti dà bí olè olóburúkú olóṣì àwọn ojú ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ́tì wọ́n sí kànga báyìí for now.